adékẹ́mi àbí kí ló ń pè ẹ́ ṣé wọ́n ń lé ẹni àbí wọ́n ló ń lé nǹkan tó kọ̀ já wọlé bí ẹran tí ò lókun lọ́rùn ẹ́. ẹ jọ̀ọ́ ṣé wọ́n bí sórin mẹ́jà yín méjèèjì ni àbí èwo ni farayọ́lá yín tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ́ lọ́la gan-an ẹ wo ó yàtọ̀ síra o. Ah, fadékẹ́ ṣé o mọ̀ pé àwọn ẹ̀gbọ́n ẹ̀ ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣá. fadékẹ́ mi ṣé o realize pé ẹ̀gbọ́n ẹ̀ we demand some respect from you. Respect? Yes, respect. Respect you talk so cheaply? Huh? Ẹ wo, èmi wá kìlọ̀ fún ẹ̀yin méjèèjì ni o, torí oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálàá. Ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ náà kí ló ń pa yín lẹ́rìn kí ló ń pa yín lẹ́kún. Tó ń gbà wọn wò lẹ́kún, sọ fún mi, mo ní tó ń gbà wọn wò lẹ́kún, sórí ẹ pèsè wo sori jẹ́ kí n sọ kankan fún ẹ ṣé nítorí pé a Camry ní compound ló ṣe ń pariwo láà lórí bẹ́ẹ̀ tí bá fi ọwọ́ sí tí bá fi gbá ẹ lẹ́nu dúró náà ṣé mo ní òmò pé ẹgbẹ́ ẹ̀ làwọn méjì jẹ́ ni. ta ló lè gbó sí i ta ló lè gbó sí i. for your information mọ́mí ẹ wíṣẹ́ ọ̀sọ́ àwa mọ́mí ó wà aware of it kó jẹ́ kórè ẹ pé. Mummy, Mummy, you never cease to disappoint me. Never. o rí nǹkan ẹni tí ò dá pé tó ń pariwo báwo ni máa pẹ ní òkùnkùn ní ikú. Ah. tó bá fẹ́ kú náà ṣé bí ìlú ẹ̀ kó kú sí ni ṣé bí tó yẹ kú sí rèé. ìwọ náà ni kò gbé nǹkan ẹ eléyìí tí òmùrọ̀ sọ tó ń sọ̀rọ̀ jàbàjàbà sí mi ṣòro ìwà ẹ tí mo bá gbà ń pa àkọ́kọ́ ta ara bọ ata lòdì náà wọn padà bá mi màá yẹ wọn gbà sókè àwọn bọ sórí kìíní náà nù òun tí òmùrọ̀ sọ. àbí o mọ́mì <laughs> ó ti wá ókè mà. ó wà ókè mà dókítà ti sọ pé anytime from now. wọ́n máa discharge ẹ̀. òun náà tẹ̀ ń gbọ́ spíkà ni mo gbé fóònù sí ma, ó wà pẹ̀lú mi ń bì báyìí wọ́n mi fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. integrity. Up to value so you are really prepared to take a beating uh, from those who have none. Hello. mo sọ bẹ́ẹ̀ ó máa wà nínú the order for me mama tanra ẹ jẹ mama tanra ẹ jẹ kéèké ni wọ́n ní gan ni a fi jí ìròyìn ọ̀tá fojúbà by the time two of fúnra rẹ̀ bá fojú rí tó bá fojú rí wà á pariwo ni tí bá kí ẹ mọ́ lọ. Ah, ah, ah, <laughs> kò sí wàhálà fúnra rẹ̀ wàá fojú ara ẹ̀ ṣe bí very soon padà bọ̀ má wọrí. <laughs> màá send ẹ̀ sẹ́rẹ̀ ó ti wà nínú fóònù tó wà lọ́wọ́ mi ló wà so màá lọ màá send ooo. Oh thank you thank you there you know that is why i love you mi ò lè fọ̀rọ̀ ẹ ṣeré o mọ̀ náà mi ò lè fẹ́ fọ̀rọ̀ ẹ. pípé náà mo dẹ̀ ń bá sọ̀rọ̀ sọ̀rọ̀. Hmm. èmi tí wàá ní kí n wá pè pé oúnjẹ ti rẹ́dì ni mo fẹ́ set table. Ah, kò sí problem màá wá màá wá jẹ́ ń sìn máa jẹ́ ǹsìn ọ̀rọ̀ ọṣẹ́ ni mo yìí ṣe lọ́wọ́lọ́wọ́ eh, báyìí sí. kò ní mi understand tó máa kó oúnjẹ máa tutù hmm. sórí oúnjẹ tí yàn ṣe freshly kàn jẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ó better than pé kàn ṣẹ̀ṣẹ̀ tún máa microwave ẹ̀ ah. kí wàá ní purpose gbogbo wàhálà tí mo ṣe. ó mọ nǹkan tí mo rò bóyá kí n fi ọ̀rọ̀ ọṣẹ́ tí mò ń sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́wọ́ ẹ̀ sílẹ̀ kí n wá lọ jẹun. mi ò ní o máa ṣiṣẹ́ bọ̀ má pẹ́ ah, ìyẹn bẹ́tà náà mi tèmi tiẹ̀ ń wò kí n torí gbogbo wàhálà tó ti ń ṣe látẹ̀kan kí n fọ̀rọ̀ ṣẹlẹ̀ kí n mú oúnjẹ. wàhálà pọ̀ ṣáà wá jẹun. Eh, ok there. all right. nurse fadékẹ́mi ẹ wá lóògùn yìí. wú mi ò lò ó ti sú mi. ẹ máa rọ́jú ni o torí wọ́n ní bí náà bá tán láṣọ ẹ̀jẹ̀ ò kí ń tán lè kan náà ọlọ́run tó dẹ̀ dà yín ó mọ̀ nǹkan tó ń ṣe ẹ má wọrí gbogbo ajá sáré. láyọ̀. Hmm. Huh? Hmm mo dúpẹ́ fún gbogbo ìgbaniníyànjú ẹ tí n bá rọ̀rọ̀ ayé mi gbà mí drives me crazy ó máa ń sú mi. má jẹ́ kó sú yín ah. because they say winners never quit and quitters never win. láyọ̀ àwọn ọ̀rọ̀ tó máa ń jáde lẹ́nu máa ń jọ mí lójú gan-an o mo ń ṣèlérí fún ẹ wípé o máa parí ẹ̀kọ́ ẹ̀ àmọ́. Ah. àwọn alágbára ti fẹ́ da plans wa rú báyìí o wọ́n ti gbé káà tí mo fẹ́ kó máa fi ṣe uber so that in order to acquire steady income wọ́n ti gbé lọ but màá wọ́nà àbàyọ trust me. ẹ má wọrí ó bá yẹ rọ̀ yín lọ́rùn sí mi i know i will at the right time. Aww thank you for understanding thank you o lè máa lọ ṣe nǹkan tó ń ṣe. àwa yóò gùn okay. Yeah, it's time for selfish. Ah, oh, wọ́n ti fi selfie ṣe ẹ. Ah. Ẹ wo bí o. You know, I like to capture every moment, and I'm learning to be a good journalist. Ah, what are you pọ̀. Ah. Now your day is bright. You're ló ń pè ní ọ̀nà away hmm. eh, Okay. Ẹ o. Ké, ó lè máa lọ

tó bá rí <laughs> eh. Eh, eléyìí tí mò ń bẹ sọ yẹn náà ni wo gbàgbé òṣì èwo ló lórí tó bá rí gbẹ̀ngà tó bá rí ìwọ àti ẹjọ́ gádọ́gba ni ọmọ pupa ni tó pupa tó ń dán wo tí wọn náà bá rí wàá láìkè gan wàá gbàgbé tó lórí yẹn èwo lórí kọ́ ọlọ́run ṣé ó dẹ̀ ti rí fọ́tò ẹ lọ́wọ́ mi òun náà láìkè ẹ ọmọ yìí fa ìwò fìtì ẹ níwájú fìtì ẹ lẹ kò síbi tó dé báyìí tó mú dé báyìí wọn máa máa bẹjú ni Ọlọ́run bọbọ yìí fa ìgàn ó ẹ wàá sọ pé mo sọ o ọmọ gidi ni ọmọ àdúgbò mi ni àjọ wà ni wo ọmọdé yìí máa tọ́jú ẹ̀dá ló dẹ̀ méré ṣe ah oníbàwọ̀ mo ṣe mọ̀ <laughs> ọmọ àdúgbò mi ni oyin mo mọ àwọn girlfriend ẹ̀ tó ń fẹ́ mo mọ̀ wọ́n ìgbà tí mo dẹ̀ ti sọ fún báyìí ló ti já gbogbo àwọn girlfriend yẹn kúrò bẹ́ẹ̀ ni ó dáa kò burú iṣẹ́ òrì fóònù ọlọ́run aṣọ ẹni láyọ̀ àtàlàfíà àní pàdé ayọ̀ má gbàgbé àwọn oògùn tí mo ní kó bá mi ra o ṣùgbọ́n ok kó take care ah, ọ̀rẹ́ mi torí pé kò tí ì rọ̀ yẹn tó bá rí báyìí. torí ọ̀la ni nítorí èmi kọ́ nítorí ọ̀la ni. wọ́n lá mi ọkọ̀ lálẹ́lẹ́ yìí o. ẹ ṣe gan-an màmí. <laughs> tó bá gbọ́kọ̀ bọ̀gìnì wọ́n <laughs> tún ìlú jẹ́ bẹ́ẹ̀. ọkọ̀ tó nọra tán. wàláì. <laughs> orí ọlọ́run nìyẹn o. ọ̀gá ọ̀gá hmm. èyí ló jẹ́ bó nígbà pẹ́ńlẹ̀ àdìrẹ́. bẹ́ẹ̀ ni àdúrà yìí náà ni. Hmm. ó máa ń jèrè o. Ah, tó bá jèrè o mọ́tò ló wọlé wẹ́rẹ́ yìí o mo mọ̀ pé láì jìnà ilé àwòṣífìlà ọlọ́run àtúnṣe fún un. lágbára ọlọ́run àmì ó ti di dandan kí tiẹ̀ dá bí ò bá tèèyàn jẹ́ ó ti sọ fún ẹ wípé oore tó máa ma bọ̀ tánú jẹ́. ó lọ lọ́ọ́ máa ma ṣe fún wa ẹ ṣe bá ẹ ṣe bá <laughs> ibi tó òrokun oore sí oore a máa jáde. àmín ibi tó rókan oore sí oore á máa jáde wàrà pé àwọn àdúrà yẹn kì í gbẹ̀yìn inú ọ̀rọ̀ mi lórí bó ti ń ṣe. <laughs> ni <laughs> ah, inú mi ń dùn ọ àmọ́ nǹkan tó wá kù ni pé wàhálà díẹ̀ wà o. Ah, ah, bíbá o. kọ́ni ẹ̀ sọ pé òun fẹ́ wá sílé. ṣé yẹn ni wàhálà. wàhálà ni. tí mo fẹ́ dé sílé. bẹ́ẹ̀ni. kí o máa bọ̀ yẹn ló dáa ìyàwó mi máa ń ṣọ́ mi lọ́wọ́ lẹ́sẹ̀ mi tíyàwó mi bá lọ mọ̀ wípé mi àti kọ́ni ẹ̀jọ́ ní nǹkan kan papọ̀ ṣé kò ní pa mí dànù ṣé wàhálà ò ní ṣẹlẹ̀. èmi ò nọmọ tí wọn ń pa pa ẹbí báwo ṣé bóbìnrin ló lè tẹ ọgbọ́n lọkùnrin ní ọgbọ́n tọkùnrin ní ẹ ìwọ ṣe lọgbọ́n yẹn fúyàwó ẹ ò mọ ọmọ tèmi ni pé àtìyàwó. ọgbọ́n yẹn wà lóòótọ́ àmọ́ ṣe mọ̀ púpọ̀ ọgbọ́n ọkùnrin agídí máa ń fẹ́ wọ̀ ń gbà míì tágídí bá dẹ̀ lọ wọ̀ tóbìnrin bá lọ farabalẹ̀ díẹ̀ ṣé kò ní mú mi lọ́rùn ọwọ́. ìgbò lórí ti fẹ́ mú ẹ lọ́rùn ọwọ́ ṣé wòrà gidi kan tó lè lè títí tọwọ́ ìṣẹ́ kò sí ìyẹn la fi máa ń sọ wípé kò sóògùn kan tó lè tọ́lú ọ̀hún kì í ṣe bẹ́ẹ̀ ni òṣàgídí tó le tówó kì í ṣe. màmá rántí. <laughs> kò sí wèrè. màmá dúró tì mí. kò sí wèrè owó lobìnrin owó lobìnrin mọ̀. kò sí wèrè ọmọ kò sófo. kò sí wèrè owó lobìnrin mọ̀ ọmọ kò sófo. <laughs> màmí kò ní bàjẹ́ fún yín. ẹ ṣe bàbá mi. tèmi wàá fẹ́ sọ fún ẹ àtìyàwó àtọmọ máa hmm. tọ́jú wọn. Ọjà máa owó àìfowó jẹ wọn yà bọ́bá náà mò ń fẹ́ kọ́ bọ̀ ju ìṣílẹ̀ méjì sí wọn. kò sí wàhálà. wà á rí i pé pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ló láyé tí ẹ̀gbọ́n máa tó. ẹ̀dẹ̀ ń dùn mí inú máa mi mo mọ̀ pé ìdérí ọtí ẹ ò lè mú kó má ṣe yín ní nǹkan ṣe bínú mi ṣe ń dùn máa mi ah, mo fẹ́ kẹ́ ẹ làjì ọtí. <laughs> Eh ẹ jẹ́ kí n gbọ́ tí gidi wá kẹ́ bò lájẹ́ kẹ́ dá gọ́gọ́gọ́. kò sí ìyá yìí lé okùn ti lọ sọ́dọ̀ àwọn ìnáwó tó ń bá káàkiri pẹ̀lú àwọn fámìlì ẹ̀ ohun tí ọtí bá ṣe fún yín lè ní màmí ẹ̀mí mi gbé ẹ sílẹ̀kùnlẹ̀ má padà ti lóru mo bọ̀ màmí ẹ wo <laughs> mo fẹ́ bo dídí kọ́ọ̀pù kan fún yín ẹ mú dé lẹ́ẹ̀kan náà yá. kò sí wẹ́rẹ́. wá máa dùn máa o okay ma òun náà wà lókè ẹ ẹ ó dùn ẹ ó dùn ma okay ma ẹ ó dùn mọ́mí fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. hello mọ́mí ẹ ká sùn máa yes ma ẹ̀yin kọ́ máa ṣẹ́ wa ó ma yes ma ìròyìn ayọ̀ nìyẹn o. bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mà yes ma inú ma ẹ má wọrí ma ok ma okay ma má bá yín sí i trust mi ẹ̀yin náà mẹ́ni tẹ́ ẹ ní bẹ́ẹ̀ ni ẹ má wọrí gbogbo ẹ ma bá yín dish ma Ok ma yes ma ó dáa ma ah, o oh, à ń fojú sọ à ń fọwọ́ sọ kò sí ìtòwò ń bẹ mo ní kó yí sílẹ̀ ah o oh, rí pé ń pariwo ni mi ojú mi wọ́n dẹ̀ máa bẹ sọ òtẹ̀ ní wo kiri òun mójú òun mọ́ra ó kò dàgbà náà ò dànù ṣáà gba fóònù ẹ lọ́wọ́ mi. Ah, tó bá jábọ́ tó bá fọ́ bẹ́ẹ̀ ni. ó fọ́ pẹ́ fọ́fọ́ dànù ṣé pàǹdà tó ń lò jọ́kọ́ rẹ lọ jàre. ṣe you working out on me ìyẹn ò ní pé àdìsọ́ọ̀bì ṣètò wà lẹ́yìn o ó bẹ́tà kó dànù lóhùn mo ní ìbọn tí ní owó kò sí amọ́tò kò ṣẹ̀ṣẹ̀ rẹ̀. gbogbo ọ̀rọ̀ rádaràda tó ń béèrè lọ́wọ́ mi ẹ̀ kò sí tí mo ní dáhùn fún bẹ́ẹ̀ o. èmi béèrè ọ̀rọ̀ dáradára. dáradára ni. kò sí bó tó fẹ́ yí sí ibikíbi tó bá wẹ̀ nìkan yìí sí èmi mo máa mọ ìdí ibi máa rí ìdí ibi tó ti rí owó mọ́tò yẹn mo fẹ́ mọ̀. sórí pé nǹkan ti ń ṣe ẹ́ ó dàbí pé kinní yóò ṣiṣẹ́ mọ́ dáadáa ó sọ máa ń béèrè lọ́wọ́ adélébọ̀ ibi tó ti gbóyún wa ni ó bí mí lérè pé bo ni mo ti rí mọ́tò ṣé mi ò lè ra mọ́tò ni. ó lè ra mọ́tò bọ́ mo wọ ọwọ́ tẹ̀ mọ́tò tá à sọ̀rọ̀ yìí mọ́tò yẹn fẹ́ máa tó four point five million. ọmọ wọ́ọ̀tì mi ọmọ wọ́ọ̀tì mi problem tẹ́yìn obìnrin nìyẹn tẹ́ ẹ bá ti mú àṣírí ọkọ yín bá ìṣòro ti dé o mọ wọ́ọ̀tì mi sìn mi ò lè ṣe nǹkan gidi mọ́ mi ò lè ṣe nǹkan tó dáa mọ́ ó ní kó máa ṣọ́ mi lọ́wọ́ kó máa ṣọ́ mi lẹ́sẹ̀. so tí báraba tá ń sìn àbí mo ra ọ̀dà wíà ń sìn tó bá pọ̀ ju bó ṣe yẹ lọ́sùn wa máa bí mi léèrè pé bo ni mo ti rówó ẹ̀. má yí ọ̀rọ̀ o ò tí ì dá mi lóhùn ìbéèrè tí mo bí ẹ̀ mo ní ibo ti rí five million naira tó fi ra mọ́tò kò sí má bí mi lè béèrè òṣìbọ̀ òun ni mo sọ fún ẹ i bought this car with my sweat. kò kú giri kó lọ kó four point five àbí mọ́tò tó ra yẹn á fẹ́ tó five million. n bó ti rí five million. mi ò wọ́ọ̀tì five million naira ni o kò sí problem ara ìlọkọlọ àìnílàkàyè tí mò ń sọ fún ẹ náà nìyẹn so mo wà nínú léèsì ó sọ fún mi pé five million naira àbí kankan four to five million naira àbí kí ló sọ fún mi pé mo ra mọ́tò mm-hmm. ó ti pọ̀jù fún mi láti rà mo wà nínú ilé ìgbà tí wọ́n máa sun òṣì nínú òkè yẹn sìn tó máa tají tó máa lọ fẹ́ lo restroom wọ́n máa bá mi lórí pé mo ti jí mò ń tẹ laptop mo wà lórí fóònù mi mò ń pè èèyàn kan hmm. ẹ sà báwo ni dí yẹn o ìgbà wo lèmi àti yín fẹ́ rí alọ́la sa o àìmọye ìgbà ni mo ti gbé fóònù fún ẹ tó o ti bá àwọn ọ̀gá mi sọ̀rọ̀ so ti wá pọ̀ jù fún mi sìn láti ra mọ́tò five million naira ó ti pọ̀ jù fún mi sìn láti ní mọ́tò tó ju five million naira lọ. you're mixing it up. ok lọ́nà wo. fine tó bá ṣe deal i'm proud of you. okay it's a good thing but ó láti jẹ́ kí n mọ̀ pé àdéhùn yóò ti click besides five million tó fi ra mọ́tò yẹn ti pọ̀ jù because tó bá ti wáyé pé o rí owó gbà èmi ò feel pé mọ́tò ló kàn sí irú mọ́tò yẹn ti wọ́n jù náà. ó ti pọ̀ jù tó ń sọ yẹn ló ń bí mi nú ah. má bàbá mi sọ bẹ́ẹ̀ mọ́ ó ń bí mi nú bó ṣe sọ wípé owó yẹn ti pọ̀ jù ah, àwọn tó jẹ́ gọ́vùnà stéètì kan mélòó ló fi jù wá lọ oh. mélòó mélòó ni president fi jù wá lọ níbòmí eh, eh, kí ló ṣẹlẹ̀. ok ok o ti wá gbowó nìyẹn. mo ti gbà o. o wá ra mọ́tò five minutes. tí o bá ṣe selfish husband tí o nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ dẹnu dẹnu dẹnu kí ló rà fẹ́ mi. kí ni mo rà fún ẹ. má mix ẹ up má mix ẹ up mi ò ní pé o ò lè ra mọ́tò o but mi ò mọ iye tó ní èèyàn tó bá mú five million jáde nínú account ó láti ní a lot of money. o ní a lot. ok good. ó yẹ pọ̀ bí wèrè. so tó bá yọ five million fúnra rẹ̀ kí ló fẹ́ mi. mi ò lè fún ẹ ní nǹkan kan nítorí pé inú ẹ ò dáa. inú mi ò dáa. wọ́n ní ẹ̀yìn kùlé báyìí ẹ̀yìn kùlé wa yìí ó ń lọ ta wá wà inú ilé gọgọ tá a jọ ń gbé láṣẹ ní gbé aṣẹni ní ẹ fún mi èèyàn burúkú ni ẹ èmi ò kí ń ṣe aṣẹni ṣé bó struggle láti joy online business mo ṣe sípàsì báàgì tí mo ṣe kó gbẹ ọmọ ọmọ ọmọ wàhálà tí yàn fẹ́ẹ̀sì ni ìjọ òun ni mo ti sunkún fún ẹ nínú pé mo need shop ti tèmi àwọn tó ra kankan lọ́wọ́ wa gan wọ́n fẹ́ kí yàn ní ibi tí yàn ti lè tọ́jú lè wáyàn wá tọ́wọ́ aṣọ pé yòó kí n ṣe scammer gba ṣọ́ọ̀bù fún mi. ṣé bó ṣe máa sọ fún mi nìyẹn. bẹ̀rẹ̀ sí ní fi ohun líle òfin bá mi sọ̀rọ̀ bedroom bẹ́ẹ̀ lóru kò ní sáṣọ lára ẹ̀ kò ní sáṣọ tá a bá ṣe nǹkan tó yẹ ká ṣe tán ṣó ò lè sọ nǹkan tó fẹ́ sọ pẹ̀lú ohun tútù ó bẹ̀rẹ̀ sí ní pariwo lé mi lórí kí ni yẹn. má bínú kò ń ṣe ah, ẹ̀rù ń bà mí ni because mi ì mọ gbogbo changes tó ń ṣẹlẹ̀ lẹ́nu jọ́ mẹ́ta yìí òun ni mo ṣe ní kí n béèrè lọ́wọ́ pé kí ni nǹkan mi i'm in the dark. kò sí wàhálà owó ti dé lóòótọ́ òye ń sìn olúwa ṣeun. ẹ báwo ló ṣe wá fẹ́ ràn mí lọ́wọ́ báyìí mo fẹ́ gba ṣọ́ọ̀bù kò sí wàhálà máa wó mi máa wá seventy five to hundred thousand naira fún ẹ kó fi kún business ẹ. bíbí hundred thousand nínú adúrú gbogbo owó yẹn. wẹ́ẹ́ ní kíni five million two hundred and fifty thousand naira ló kàn mí nínú owó yẹn. five million two hundred and fifty thousand. two hundred and fifty thousand naira mo de ti ra mọ́tò four point eight million naira ohun mo bẹ́lẹ̀ dá mi sọ ni o ìtókù nìyẹn o kò sí wàhálà tí n bá kówó tó ju hundred thousand lọ fún ẹ ìwọ ló máa bọ́ inú ilé ìfóṣù méjì. Ah, bébì. yàtọ̀ fà ọ̀tá mi ni ẹ. ó dá má bínú mi. mi ò mo ti bínú. àwa máa jẹ jọ mo fẹ́ ṣe mí dá. kò sí yẹ kó rú nínú. àlọ́ ń tẹ́ wà mọ́ jẹ́. Fadékẹ́mi Fadékẹ́mi Fadékẹ́mi. Gíwá kí ló ṣẹlẹ̀? Ìwọ mo ti ń pè látẹ̀kùn. Kí ló dé tó ń stalk mi kiri? Eh? Listen, ìbádọ́rẹ̀ẹ́ láàrin èmi àti ẹ̀ ó ní last thing to my ever work. It can never work. Fadékẹ́mi, gbọ́ tẹnu mi ìfẹ́ mi ayọ̀ mi i love you so much kò jẹ́ ń gbádùn lóbi ń gbà fún mi jẹ́ ìṣàlàyé kan fún ẹ bó ṣe ń wò mí lóòótọ́ ààyò ibi ò pa wá ṣùgbọ́n tó bá gbìyànjú tí a bá jọ fẹ́ra wa mo believe pé at the end of the day a máa padà make ẹ i love you so much. you must be very stupid. ọ̀rẹ́ tẹ̀lé ọkùnrin báyìí. ah bastard. you stop me. idiot. tẹ́lẹ̀ gan-an àti ìfẹ́ sílé ó bẹ̀ sí ṣe bí wèrè tí máa fẹ́ sílé tí wọ́n tún fẹ́ gbé sí gẹ́bíà ò lè. idiot. Ah, ṣe olóyè burúkú ni ṣe yàwé ni kí ni ìsìtì yín pẹ̀lú kan tó ṣẹlẹ̀ no ẹ sọ fún mi kí ni problem yín ṣe ẹ fẹ́ kú fún ni àbẹ́fẹ́ jà fún ẹ sọ nǹkan tó bá fẹ́ ṣe mẹ́ kí ló ṣe fún yín ọgbọ́n tẹ fi gba ìtì ẹ. kò ní dáa fún ẹ pẹ̀lú nǹkan tó bẹ lọ́mọ yẹn tó bá tún béèrè ẹ tó bá gba ojú ẹ wàá fò wọnú lẹ́nu get out. ẹ ní sùúrù jọ ẹ mọ̀ pé nǹkan bíi lẹ́gẹ̀ẹ́ lọ́bìnrin náà kò yẹ kẹ́ gbẹ́ etí ẹ̀ ṣé tẹ́pẹ́ amẹ́ríkà lẹ ti ṣe nǹkan tẹ́ ṣe ẹ̀wọ̀n tẹ́ máa ṣe alẹ́ thirty years ẹ̀ dẹ̀ ń ranjú. àwọn mọ̀lẹ́bí ẹ̀ máa ṣẹ̀wọ̀n olóyè burúkú dẹ̀ ni ẹ mm. obìnrin gbá etí mi sọ wípé get out ẹ̀rọ kò ṣì. get out my friend. idiot aláàlùkọ ẹ sí. kí ló ń ṣẹlẹ̀ láyé ìsẹ̀yìn. ètò látẹ̀kọ́ òdẹ̀ fún wa dé tó dáhùn oṣù orí oṣù wọn mi ẹni oṣù gbogbo ẹ̀. Fadékẹ́mi kí ni gbogbo eléyìí tó ṣe yìí. No, why did you go out of lines láti máa gbági wá létí? Why did you do that? No, mo fẹ́ fẹ́ mi ò fẹ́ ṣíyẹn ló wà rántí embarrassment ẹ̀ lọ́n fúnra yín yẹn. Oh, mo dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe ẹ́. I know what is really wrong with you. Òun transfer aggression ẹ lórí bọ̀bọ̀ yẹn the innocent guy is just trusting you instead of you to say ah mo gbọ́ o mi ò gbọ́ o ẹ̀yin bàtà zara yín bẹ́yẹn n tó wá dùn èmi jù ní pé èmi tí mo wá lọ wà ń bẹ̀ kò bá ti jẹ́wọ́ nìkan lọ witness gbogbo shit yìí man. wo ó tọrọ lóyún bẹ́ẹ̀ sọ overstep boundaries ẹ n sọ fún ẹ tó bá mú. ẹ jọ̀ọ́ ṣá lè change topic yìí. Oh, o omi pé nǹkan tí mo sọ sí yẹn kò relevant No, we are not making points. Doesn't make sense. We are not making sense, right? Father, Oh, sister, sister, this is Ṣé o rí gbogbo nǹkan tó ṣe ń bẹ̀yẹn ni? Ó deserve it? Ní ẹ̀ ṣe fún pa. Ẹ o ò róhun fún rẹ̀ tó tún ṣubú sílẹ̀. Ó pẹ́. Ilé ayé ayé àwa bí wọ́n ti ṣe nílé. Glad to be home. Oh, oh. How could you be so cruel? Ẹ ń bọ̀ ẹ̀tẹ̀ ẹ̀bùn mi gbọ́ rárá. Ọkọ mi, má bínú. I meant well. Yeah, my intention is just to surprise you and you know putting into consideration your state of health tí o fi room sílẹ̀ for you to travel a very very long distance ó ní mi ò ṣe sọ fún ẹ pé kí n fi surprise mom. yes dear. must you always remind me of my state of health you can never change never. fàdíkẹ́mi mọ́mí ẹ̀ má bínú jàre mo sọ pé torí pé ó ti mí ìsìn gan-an òun ló ṣe welcome yín bẹ́ẹ̀ welcome madam welcome back home. thanks dear um, anyways kó tún tó di pé òtún máa lóun bínú um, Fadékẹ́mi you especially àwọn tó kù wọ́n mọ̀ nípa nǹkan tí mo fẹ́ sọ fún ẹ yìí mo fẹ́ fi surprise ẹ náà ni ni mi ò ṣe sọ fún ẹ tẹ́lẹ̀. So, I hate surprise, Mom. I hate surprises. What you do like surprises? Mommy, not anymore. That was then. Then! Anyways, um... Thanks. Um, Father, Fadikemi. Like I said earlier, I want to tí money nípa nǹkan tí mo fẹ́ sọ yìí. I, retired Colonel Adedoyin, I have found another love in person of Tirotimi, my husband, to be. um, <laughs> ṣe mọ̀ pé gbogbo wọn ló máa bá sọ̀rọ̀ lórí fóònù tẹ́lẹ̀ òun nìkan ló bá sọ̀rọ̀ rí hmm. so that's why they came. mo tiẹ̀ ti rọ̀ náà báyìí mo tún kí thank you guys. you are so unbelievable mom so unbelievable ẹ ń bọ̀ ẹ tiẹ̀ pè mí and now you do this. Fadékẹ́. Fadékẹ́. Mọ́mí honestly, don't don't I have a right to be happy? No, no, no, no, no. no. Mommy. Uh, step down. Mommy, I can't go ahead, Kosima ẹ kúlé lẹ́ẹ̀kan sí ṣàlàáfíà mo tún bá yín lẹ́ẹ̀kan sí. Ah, bẹ́ẹ̀ni màá mo ti sọ fún àwọn mi pẹ̀sìdẹ̀ so mo ní ká sáré yàrá. Ah, Fọlábí kò tí jáwọ́ lórí sáfì yìí ó yà máa yà ẹ̀yin ọ̀rẹ́ mo ti dé mo ti wọ̀lú o. ṣẹ́jẹ́ wà ní abẹ́jẹ́ tó gbé fóònù lọ́wọ́. ẹ ṣe bí mo dẹ̀ ṣe so èmi ló ń blame mi yẹn pé mo ra ṣe ra fóònù fún un. <laughs> Eh, eh, eh. ṣé o gbọ́ oníṣẹ́jú ẹ̀ wà ní ẹni tó ìgbà tó pè mí. Susan mami olóòtú tó jọ mẹ́ta tó ti gbúrò ọkọ ẹbí bẹ́ẹ̀ ni mà ó ti tó jọ mẹ́ta kò wálé ojoojúmọ́ ni mò ń pè kò ń gbé kọ́ọ̀lù bó ṣe wà yìí ìjẹta ni mo ti gbọ́ ohun ẹ̀gbẹ̀yìn ìjẹta tí mo pè náà kò jẹ́ pé ó dẹ̀ fẹ́ra balẹ̀ bá mi sọ̀rọ̀ o tí o ṣe gbóhùn mi báyìí ẹlú ẹlú ẹlú o máa pè mí padà o máa pè mí padà kò tí ì pè padà dì sẹ́yìn. ṣé ó dágbére fún ẹ pé òun travel ni mò ń bọ̀ mò ń bọ̀ hello ṣẹ́yìn tó tiẹ̀ gbé call la fẹ́ mọ ibi tó wà mímọ́ ó tiẹ̀ ti sún mi ojoojúmọ́ lọ́mọ ẹ̀ ń béèrè bàbá òun dà bàbá òun dà when is my daddy coming ẹ o mami ó ti sún mi. tẹ́mi ò bá wá síbí báyìí sìn mi ò ní gbọ́ ó wá jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ báyìí. kí ni mo fẹ́ ṣe nígbà tí mo ti ń pọkọ tí ọkọ òde tó wálé a dẹ̀ pé kò ní gbé call kò ní gbé call ẹ ẹ wẹ̀ o ẹ mò ń bọ̀ ẹ jẹ́ n tún pè lójú yín. nọ́mbà ẹ̀gọ́ ni òun ni last da ọkọ̀ òun ni òun náà mo pè gbẹ̀yìn ojoojúmọ́ ni mo ń pè ní ìṣẹ́jú ìṣẹ́jú hmm? kò tí ì gbé kọ́ọ̀lù láti jẹ dàda ti sọ̀rọ̀ gbẹ̀yìn. ìyẹn Rótìmí náà. bẹ́ẹ̀ ni mà ṣe ń gbọ́. Ah, ah. ó ń dùn mọ́ ah, ẹ. sójà gbé kọ́ọ̀lù ẹ̀ náà. bébí má wọrí má wọrí má wọrí. Hmm. gbàgbọ́ ṣe máa dún nìyẹn ṣé òkè ń gbé. o ti wá lọ ṣàlàyé fáwọn ará ilé ẹ̀ o ti jẹ́ kán mọ̀. Ah, mi ì lọ sọ fún wọn àmọ́ mo ní lọ́kàn pé mo máa lọ síbẹ̀ máa lọ sọ fún mọ̀mí ẹ̀ mo fẹ́ lọ fẹjọ́ ẹ̀sùn màmá ẹ̀. lọ fẹjọ́ ẹ̀sùn màmá ẹ̀. bẹ́ẹ̀ ni mà. a lè máa wòran báyìí o ah. ó yá ó yá jẹ́ ká lọ wá nǹkan ṣe sí ní kíákíá o a lè máa wò báyìí o ah. kọ́lọ́n jẹ́ ká rí láyọ̀. àmín àmín hmm? kò sí wàhálà mo ti gbọ́ ìgbésẹ̀ tẹ̀sán yìí náà la máa gbé àbí. ìwọ ṣáà ti ṣe nǹkan tí mo ní kó ṣe. n sì gbọ́ màmí. Ah, ah. a ní o gbé kọ̀ọ̀lẹ́ a. Ah. bébí fèlè lẹ má wọrí máa ṣe nǹkan tí wọ́n ń ṣe wàhálà àwọn pípì ti pọ̀ jù fi bọ̀dá ìsílẹ̀ jàre onísọlẹ́nu ni wọ́n tó bá ti rí pé chéńgì díẹ̀ wà lọ́wọ́ èèyàn báyìí gbogbo òṣòro ayé wọn wá fẹ́ gbé lọ́rùn èèyàn ni kó tí ju bíi two three weeks lọ tí mo fún bọ̀dá yìí ní nǹkan o ṣé ẹ kó tún máa pè mí nísìn o ṣe kó máa pè mí. Rotimi <laughs> hmm? you should even be grateful to God pé àwọn èèyàn ń rí ẹ sáwá bá ọlọ́run máa ń fẹ́ onídídùn olóore kò sí nǹkan tó ràn nínú tó bá assist àwọn èèyàn náà bó ṣe assist àwọn èèyàn lọ́lọ́ máa máa bùkún fún wọn náà sí. ṣòwò gbọ́ nǹkan tí mo sọ mo ní two three weeks ago wo ni mo yìí ẹ̀ nìkan kí dẹ́n ṣòwò nìkan gbogbo wọn náà ni but i don't know wọ́n ṣáà máa padà wá padà wá ṣáà béèrè owó náà ni ṣọ́ fẹ́ sọ̀yàn di bọ́n ṣe dà ní oníranù ni wọ́n pàápàá jùlọ bọ̀dá ẹ̀ oníranù ni. bóyá tó fún nígbà yẹn bóyá kò kájú nǹkan tó béèrè owó fún oníranú ni wọ́n two point two nọ́mà tó ń béèrè lọ́wọ́ báyìí two point two million naira náà tún béèrè bọ́ ìwà yẹn ọ̀rá fi wọ́n lẹ̀ sáyé wọn two point two million naira náà béèrè o ọ̀tọ̀ lẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ kan tó náà béèrè three hundred thousand naira gbogbo ẹ̀ ń lọ bí two point five fi wọ́n lẹ̀ o wọn àbọ̀ yéè ah kí wọn tó máa wá two point five kiri báyìí ah. wàá sanwó fún mi o. definitely definitely o lè mọ bí mo ṣe ń gbádùn ẹ̀ tó. kò sóhun tójú onírí tán ilé ayé tá a yìí kò sóhun tójú onírí tán. Oh. Are you looking good? Um, good afternoon. Good afternoon. And you are? Olu oh, Binga. Binga. Nice name on a nice face. Thank you, thank you. small, small dear, small dear. <laughs> small dear. How are you, ma? I'm good. Uh, heard so much about you. Why don't you have your seat? Thank you, thank you. no, Joko. Joko, Joko. Uh-huh. Joko. <laughs> So, what do I offer you? Um, I'm, I'm fine for now. i have seen you. Yeah. I must say I've been gushing all over you ever since I saw your picture. Ọ̀rẹ́ mi báwo ló Well, I must confess, it's very, very handsome. But a uh, pity, I found a love. I told you. You are late. Ṣé bá ti sọ̀rọ̀ lórí fóònù? I told you I found a love. Binka. am I right? Let me, let me handle this, okay? Um, <laughs> you know, I, I totally understand, right? Okay. In life, okay. I know we all get caught up with this theory of love at first sight, which is okay. But um, sometimes you get a very rare opportunity to meet men like me. And um, I, I assure you, the right guy is here, and um, Maybe I will talk to him. What if I room? My sweetheart. Mm -hmm. Um, darling. How are you doing? I'm good. My friend, see me at the man sorry all the time. That's Bolale. Oh, Epelema. Maybe kí ló ṣe wọ́n lójú. Kò sí kankan tó ṣojú ọ̀rẹ́ mi. She's fine. Lójú yẹn dẹ̀ kò wọnú. Ọ̀rẹ́ iṣẹ́ tó ń sọ náà nìyẹn eléyìí tó gùn bí gùnùkọ yìí òun so. ń sọ ṣé o lè fọmọ ọwọ́ wọn ni ìwọ náà wò ó. eléyìí ló wá sọ kó fẹ́fẹ́ eléyìí tó yẹ kó lè mí ìwọ náà please. ṣé ọmọ jẹ́ kí n sọ kínní kan fún ẹ ṣé ọ̀pá aláwa nàìjíríà èmi àti ẹ̀làjọ wa nàìjíríà mọ́ra wa dáadáa ṣé ọ̀pá ìwọ̀n gbèbí ò ṣẹ̀ṣẹ̀ dé ni màá fẹ́ kó lajú ẹ̀ sílẹ̀ dáadáa kò rí mi ìdẹ́lẹ̀ question náà tèmi nìyẹn mi fẹ́ kó bọ́ sọ́wọ́ o. ọ̀làǹdé

wọn ò rí mi rí pọ̀ the tó máa rí mi wọ́n fi mí wé òye inú àtàníní ó ti yẹ ẹ ó kó ti understand. no you stop that. o tún rí nǹkan tó ṣe basically. Um, anyway um, Gbenga right. very well. can I have your details. or oh, my phone number. your account details. sure. yeah. ẹni rí nǹkan ẹ̀ tó fẹ́ kú pẹ̀lú ẹ. ẹni nìkan tó fẹ́ kú pẹ̀lú ẹ. ọwọ́ ẹni tó ti sanu kan ọwọ́ ẹni. Ah, Gbẹ̀ngà, báwo ni? Ẹ má bínú, boys, èmi láti mọ́nítọ̀ ọ̀fẹ́ra mi ni. Ah, no problem. Yeah mi ìfẹ́ dẹ̀ láàmú lánàá ni mo wá ní pé kí n wá rí ẹ láàárọ̀ yẹ kúrin àná. <laughs> àti ìdúpọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àwọn ojú wa ti bẹ́ ṣe sọ náà ló jẹ́ o. mo sọ fún ẹ mo sọ fún ẹ kó má tẹ̀sí pé lórí burúkú bàbá tá a bá ń bẹ̀yẹn ni ó máa ṣe fún ẹ jù yẹn lọ. one million. Ah, ọ̀rẹ́ mi mú mọ́ ẹ. ẹ̀tọ́ ìpéjọ tó kọ́kọ́ rí báyìí one million ló wá fẹ́ fún mi tí máa ń fẹ́. wọ́n po wọ́n ti délé ọ láǹtì ẹ̀ wọ́n ṣá máa fẹ́ láǹtì ẹ̀ ó kọ́ ẹ̀ pé lórí burúkú ọmọ bàbá tá a bá ń bẹ̀yẹn ni ṣùgbọ́n kékeré lọ́rọ̀ yìí. báwo ni tiẹ̀ ṣe jẹ́ náà ta ni ta ló jẹ́ ta lòun náà. ó ṣùnú ni òun náà fẹ́ fẹ́ ni. ó fẹ́ bá mi compete. àkórí mi ni. gbàgbé òṣì mo ti sọ fún pé kó gbàgbé ẹ̀ ta ló máa rí ìwọ tó bá sọ pé òun lòun fẹ́ rí nígbà tí mi fọ́ lójú. <laughs> okay na let the game continue. kò sí wàhálà. pàǹtí ẹ ṣe gan. ọlọ́run ní ká dọ́pọ̀. ẹ ṣe wàá jọ yín lójú wàhálà ẹ. ò ṣe bàbá. Ah, nínú olówó lorúkọ yàrá. ó mọ bẹ́ẹ̀ ni. ok àmọ́ òye. ìwọ kọ́ ni mo kàn fẹ́ bẹ́ẹ̀ sórí ọ̀rẹ́ mi mo mọ̀ ó ní ìdíyẹn tó máa máa pàmpà ẹ̀ tó máa máa tọ́jú tó máa máa gbé tó máa máa gbé ìwọ sábà máa ṣe gbogbo yẹn fún iṣẹ́ kí mo tún gbà gbàgbé. ẹ kí mo ń fi mọ́tò ṣe. iṣẹ́ ọ̀rẹ́ mo ṣe. àbá pàmpà àbá wọ̀rẹ́ ṣé kò jù bẹ́ẹ̀. kò sí wàhálà kò sí wàhálà. ẹ pè ní tẹ́ bá mi ẹ kí mo ju táwọn boys. yeyeye ó yẹ kó o bira rẹ káre tó fẹ́ kú pẹ̀lú ẹ̀. wọ́n sì yọ sọ̀tọ̀ tó wá sí. ṣé mo kó lè ti pa ìrẹ́mọ́ mi nú òjẹ́wọ́ tí mo fẹ́ sọ mọ́. gbogbo tó bá wù ẹ́ kò sọ èmi gangan ni mo wà nù ẹ̀ sọ kò sẹ́ni tí tó fẹ́ sọ <laughs> for real. oh obviously for real. Mommy. Oh. Yes, sir. Ṣé wàá pa? Sorry to interrupt you. Dọ́tà báwo ni? dọ́tà mo ń kẹ́ mo ní báwo. mọ́mì owó mo béèrè lọ́wọ́ yín kọ́ aren't you gonna give me any more. Father Fadikemi, just tell me what exactly is your problem? Listen, either you like it or not, <laughs> either you accept it or not, either you want it my way or not, I don't give a damn. You just have to accept him as your father. Orí babe ẹ ijoku. ìjókòó. going to be your father very soon. Anyway, by the way, nìyẹn, wọ́n ló As regards the money, emi ò ní liquid cash lọ́wọ́. But babe ẹ mo mọ̀ pé he has more than enough. So if you talk to him the way and manner a child should address her, his or her father, he will sort you out. So, darling, no, má bínú sí i dọ́tà mi ṣó ti bọ́ máa handle you see daughter you know what. fadikemi. no no no no ma. no maa tádé òṣèrú ẹ̀rí gbà tó kéré No, ma, you àyẹn òjijì problem ojú ìrànlọ́ àbọ̀ yẹn <laughs> má jẹ́ kí yẹn bá búdù àjẹ́ ọ́. ìyá mi ìyá mi. màmá ọ̀rọ̀ dúró ni mo fẹ́ sọ fún lẹ́tà yìí tó lóun fi ṣẹ̀kùn ah, kò yé mi ó tọ́jú sómi ó dàrú lójú mi kò yé mi mo ṣe ní kí n bá yín sọ mà torí ṣe wọn mi lè máa rojú ẹ̀ farata ẹ̀yin náà ni mo lè sọ fún ó ti wá ní pé tí máa pẹ́ dúró tì mí ìgbà tó bá wùn ó máa ń gbé aago màmá ìjẹta mo pè báyìí ẹ jẹ́ mọ̀ pé ọmọ yóò gbé kọ́ni ó ṣẹ̀ṣẹ̀ wá pè mí láàárọ̀ yìí pé à kí n má bínú òun rí miss call o àmọ́ òun á tún pè mí padà kò tiẹ̀ tún dúró kò tiẹ̀ béèrè ọmọ ẹ̀ wọn ò pé kí ni nǹkan tó ń ṣe níbi tó wà yẹn tó ń take so much of his attention tó fi rántí àwa family ẹ̀ ìyẹn mo ní kí n ṣàlàyé fún yín pé ìjọ mà tẹ bá ti bá sọ̀rọ̀ ẹ bá ní wàá bẹ ṣe máa bá ti bọ̀ lára ẹjọ́ mà. òfin yẹn lẹ fọkàn ẹ balẹ̀ o mi ìfẹ́ kó ronú o a máa ronú a ṣègbè mi ni wọ́n dá mi dá. lálẹ́ báyìí tọ́mọ mi bá ti sùn mí nìkan ló máa ń kó tútù àá máa mú mi tó tútù bá dẹ̀ tí mo bá ọ̀dọ́ ọkọ mi lọkàn mi máa wà inú ọ̀dẹ̀ mọ̀ pọ̀ ọmọ yín kò ṣeé fi ṣeré torí tó bá wà nílé ẹ máa fìlì ẹ̀ pé ẹ̀ ọkọ ni ó dá dúró tán ni ọmọ gidi ni tó bá ti sílé yín ọmọ máa fààyàn lọ́kàn ni. ẹ ẹ tí ah sórí tó sọ yẹn ìwọ́dé mi dà ó máa ṣéǹjì ah, ah, nígbà tí bá kí ọ̀rọ̀ burúkú tó bá lọ tán sí ilé mi máa pè tí mo bá kí ọ̀rọ̀ burúkú mọ́lẹ̀ tí máa bá sọ gan ojúṣe wo ló ń ṣe fún ọ̀pẹ̀lọmọ ẹ̀ lé gẹ́gẹ́ bí jíjẹ mímu. Ah, mi ò lè complain lórí yẹn o àárọ̀ ilé ìgbà tó ló máa pè wá létà owó ṣì wà láti ṣe mo ṣe rà láti ó ń sẹ̀dọ̀ owó. láàárọ̀ ìran owó wà àmọ́ owó lè ṣe nǹkan tá à ń sọ yìí ó ń gbóngbó náà ní ìwọ náà bí ẹni pàkúrọ kí ni wà ń bẹ tí kúrò ah. ògùn yóò yàn ah. èyí tó gbọ́ ó gbọ́ ni pé owó ni kókó owó nìkan ló lè ṣe o àwọn ànábì mi ìwú má mi àwọn ànábì mi. ọmọ ìwọlé tó ń kọ ìṣẹ́ náà wọ́n ń pa orin yẹn. gidi <laughs> money <laughs> wáyà wáyà ọ̀lẹ̀ jẹ́ ẹ̀kọ́ máa ma rí owó ni kókó mm, ṣòro ọmọ tó kọ owó ni kókó yẹn ó mọ ohun tó ń sọ. ó tọ́ ni àmọ́ ti bí náà ó ṣe pàtàkì. kékeré ni ti bí kò yóò náà sórí àwọn kan wà tó ń sá fún wọn déédéé tó kìsà ni wọ́n wọ ebi wọ̀ rí <laughs> ta ló lè rí ẹ wọ́n ní gbégé ni tí wàá rọ́ lọ́run tó kó sí nínú tó fi ń sẹ́ndì owó sí yẹn o kò ìgbàgbé yín ẹ wá fọkàn sí pé jọkàn jọkàn ló máa padà wá bẹ́ẹ̀ wọ́n ló ní nǹkan ẹ wọ́n ló ní last bus stop. ẹ ṣe mọ mi ì tiẹ̀ rò pé ń ṣe nǹkan burúkú but ṣe mọ akọ mẹ́sàn-án lé ni. iṣẹ́ ni iṣẹ́ ni tó ló máa ń bá mi sọ gbàmí aago mẹ́ta òru tọ́wọ́n ọ̀gá wọn bá fi wọ́n lẹ̀ àwa ló ń fẹ́ dáwọ́ pẹ̀lú ọmọ ẹ̀ láńpẹ́ táìmù ti lọ wọn ò lè dárún ẹ wọ ọ̀rọ̀ mo tètè ń sọ ẹ jẹ́ kí n tẹ ọ máa lọlé torí tí school bus máa drop ẹ láìpẹ́ yìí sí kò ní da má bẹ ní kankan lé. ó tọ́ ẹ ṣe máa fọwọ́ àyà mi ẹran tí ẹ bá mi bá sọ. má wọrí èmi náà bẹ́ẹ̀ sọ̀rọ̀ rọ̀ lẹ́yìn gbogbo ohun tí ẹ máa yọ bá sọ. ẹlẹ́ ìyá mi ẹlẹ́ o <laughs> bá mi ká mọ̀ kẹ́ mi o. ẹ kí lè ṣe ẹ wọn eku ti tọ̀ sí lọ́wọ́ alápá máa ṣiṣẹ́ kò ṣiṣẹ́ kò ṣàfọ̀ṣẹ́ bó ṣe ń dọ́yìn bí ìranú ṣúgà ṣé bóbìnrin ẹgbẹ́ tiẹ̀ ló ń ṣe fọkọ tí fún mi tó tún tún sóhun lára ibi tó ń kọ́ ìwà ìkò ṣiṣẹ́ kò ṣàbọ̀ tó bá lóun fẹ́ ni màá rojú èṣì kan kiri ó dá ó famọ́ sílé àtayá ṣúgà mọ́mì ló kiri ìyá ọkọ bọ́ǹbìtà lẹ fẹ́ sọ̀rọ̀ yín ìdíye ẹ má ṣe gbàgbé pé àwòkọ́ṣe ló yẹ kẹ́jẹ fáwọn ṣùgbọ́n ìfara yín ṣípò. Come on in. Wow. Hello, ma. Ah, Benga. How are you? I'm good. Good to see you. Good to see you. Same here. Ah, Eléyìí tàrí Paul is well. Yeah, yeah, everything is fine. I was just in the neighborhood. So, mo láwọ̀ pé mi ṣáà lè kọjá iwájú ilé ọba kí n má kọba. That's so fortunate No, no, no, no. Please pardon my manners. Have your seat. Thank you. <laughs> Thank you. How are you, ma? Ah, um, would you join me? Èmi púpọ̀ ni mo wà nílé or can you kí fi ṣe Never mind, I'm totally fine. Come on, nàkí mò ń I'll take a, a sip. Thank you. Mm. Thank you, ma. You're welcome. So, how is the business? Ah, business is fine. Um, we're making progress. Oh, good. As a matter of fact, um, God has done very, very well for me. I'm glad to There's hear that. There's a new business venture, Timu and Shensi, and Clarin and Ford, and you know, Bumkolo introduced me, see, and it's been very lucrative. Mm. Yes. That sounds a lucrative business. Absolutely. 100% profit. Okay. Oh, you know, I was even thinking, okay, buying and see if you can be an investor. Why not? Anything that has to do with money coming in, I'm game. Oh, I like that. <laughs> I like that. So you know what we do? You know, write me your proposal and I go through it. Well, that's the smallest part of it. I will make sure that is. Uh, Ṣé sẹ́yìn wù ni? Ṣé wù ni? Ṣé sẹ́yìn wù massage ẹsẹ̀ yín ah, take note gbowó. Massage? Yes, massage. I'm not a fan. I only do exercising. No, no, no, no, no, no. You have to, you have to take massages. Ńlá uh-huh. me. yẹn. Eh? It's a necessity, not luxury. Yeah. Yes, every now and then your legs and your, your feet, everything should be massaged. Àwọn kì í máa ń ṣe exercise ni mi kì massage. No, no, no. Exercise can be strenuous. You need a man to massage this for you every now and then. Ah. ẹsẹ̀ mi wú ó dẹ̀ fún mi ní massage I mean that's all just a kind gesture. Go massage ẹsẹ̀ mi ni it's nothing. right in there. Beg your pardon? I heard you saying right in there. I said there, right there, there. There. Uh Etí mi dì ní àbí. Kí ni tí mo gbélé náà? Adé. What is the meaning of all this? Kí ni kí ni nǹkan Look, I'm just a friend, okay? Keep quiet. And to hell with your friendship. Kí lèmi àti ẹjọ́ papọ̀ tó sọ pé friend? Ẹ̀lú ẹ̀lú ẹ̀lú ẹ̀lú. We're both adults. Èmi àti adult wọ ìyá adult tó dẹ̀ pé rẹ̀ ní adult torí kí lórí ìtòrò ti ga tó mi. Tóra jọ ga tóra, bùrí ò pé. Kì í ṣe fọ́ọ̀tẹ̀ náà mo rò kó ní òkè àbí mo máa wọrí mo mọ tí màá ṣe fún rẹ o oh, bébì máa wọrí mo mọ tó ṣẹlẹ̀ ṣe bó màsáàjì ẹ ni màsáàjì àbí so inú ẹ máa dùn tọmọbìnrin kan náà bá wá tó massage mi lọ́wọ́ ọ̀sàlẹ̀ ṣé ó máa like ẹ kó tó wá jójú ẹ kéèmì náà máa sọ pé no problem right there right in there. Um, um, Benga, no, it's all right, ma. It's all you right. You can see my husband is not comfortable in your presence. Yeah, I will leave. Um, I'm sorry. My sincere apologies. Um, and I will let you know about the proposal when we're ready. I'll be expected. Uh, Mrs. Ah. Colonel Adedoyin, I'll just let you have your moment orí ẹ̀ ti dàrú so orúkọ ìyàwó mi ni mo ń jẹ́ point of correction next time tó bá gbìyànjú láti bá mi sọ̀rọ̀ ẹ̀ mr and mrs dúró tèmi correct ara ẹ kò tún sọ ń sẹ̀sẹ̀ hello stop there correct yourself sọ wọn pé mr and mrs dúró tèmi say it before i slap you. ó wọ́ mi lẹ́yìn máa wọ ìyá ẹ lọ́la èmi ló ń rúgẹ̀ sí èmi ló ló ló ló ń fẹ́gẹ̀ sí màá jẹ́ kó mọ̀ wípé wọ́n fẹ́ wọ́n máa ń fẹ́ táyà ni o. bébì mi tẹ̀lé pé bébì inú ẹ̀ ń bí mi lọ́wọ́ jọ adé kí ló máa ń fẹ́ sínú táyà. atẹ́kùn ló máa ń wà bẹ́ẹ̀ orí báyà bọ̀bọ̀ ìjọ àyà táyìsì táyà tó wà lẹ́sẹ̀ táyìsì máa fi ọbẹ̀ máa fi já táyà ẹ̀dá èmi ni mo sọ bẹ́ẹ̀ sí máa yẹ máa dáràn sí ẹ lọ́rùn máa dáràn sí ẹ lọ́rùn ìyẹn wà bí sìn ó bẹ̀rẹ̀ sí ní ta ó bẹ̀rẹ̀ sí ní ta ṣe ó tẹ ó sọ pé right in there right in there tí bá tètè wọlé kí ló fẹ́ ṣẹlẹ̀ sọ fún mi kí ló máa ṣẹlẹ̀ tí bá tètè wọlé máa dáràn sí ẹ lọ́rùn nínú ilé wa yìí lọ níbi kò sí wàhálà no problem. mi ò lè fara dà mọ́. ṣé kí wọ́n máa encourage wọn ni pẹ̀lú wà ìdọ̀tí tó ń wù yẹn. she is your mom nǹkan tó bá fẹ́ ló máa bá wọn fẹ́ nǹkan tó máa mú inú wọn dùn ló ní láti máa ṣe fún un. ṣé mo pé mi ò lè tọ́ ẹ at this junction now ó máa gba lẹ́sà gbójú ni ó máa gba kádàrá ni tó bá jẹ́ pé popsi stepfather ló máa múnú mọ́mísí dùn jọ fún àwọn méjèèjì sílẹ̀ náà let them be now let her be jẹ́ kó wọ́n enjoy life ara wọn ah, I don't see anything against that o. ó ga o àwọn cousin mi ni mo rò pé wọ́n jẹ́ threat tẹ́lẹ̀ láì mọ̀ pé a bigger threat than them is on its way. Ah! Colonel Adedoyin so unbelievable. Abro, you understand I can feel your pains mo understand it perfectly I feel your pains you just have to take it. yeah. Oh, yeah, it's just a matter of time. Ṣé ẹ ṣe gan-an ẹ̀yin sisters ah, rẹ̀? ẹ gan ẹ̀yin big sisters thank you for always being there for me. you are there for me anytime any day just call us. kókó ìṣàtẹ̀ máa gbọ́rọ̀ sí wa lẹ́nu ni that is it. mo trust your ma gbọ́ mo kidding me, Mom? You mean I should do this with you? Ṣé táwọn ilé ìbá ti ń ṣe rádaràda? Ṣé ẹ kẹ́yìn tí màá bá wọn ṣe? Now I believe something is not right with you. Something is not right with you. Yuck. Come on here. Kí ló máa ń ṣọmọ ìnà tó ẹgbẹ́ gbogbo ìgbà ó kàn máa ń bànújẹ́? wo ẹ̀dẹ̀ tí ẹnìyẹn alágẹmọ tèmi ti bímọ ẹ̀mẹ́ ẹ̀nà ẹ̀mọ́ jókòó sẹ lọ́wọ́. o ní láti stress ara ẹ lórí ọ̀rọ̀ mi ilé ẹsẹ̀ bẹ ọkọ. kọ́ sí mi yí sí mi ẹ̀ẹ́dẹ̀ sí sí sí. tẹ̀lé ọkọ mi. Báwo wà lára How do you feel? Um, I'm feeling so cold. You're feeling cold? Gbẹ̀rẹ̀ ló ń gbóná yìí. This must be malaria. Sorry, we'll go to the hospital, okay? Where is my daddy? I want to see my daddy. I'm missing him already. Your daddy is coming tomorrow. Bàbá ẹ̀ máa dé lọ́la ṣùṣùgbọ́. Eh, he will come. But first of all, let me get you to the hospital so you can get better. Pẹ̀lẹ́ ọkọ mi. Eh? Don't be sick. Be strong for mommy. All right? You'll be fine. Okay? Sorry. Sorry. <sighs> Ah, Ọlọ́run. Ah, kí Can you kọ́ yìí ń drop by now? Ó kàn drop ni, kọ́ yìí kàn ń drop ni. Ọlọ́run. Ẹ máa ṣàánú fún mi. Àbíwá láwọn mo ti ẹ̀kọ́ ra mi sí gbogbo ẹ̀jẹ̀ ti sún mi báyìí. Lẹ́yà mi, aya mi àtàtà, ṣé mo dúpẹ́? Mo ń rọ́wọ́ ẹ̀ lára aró tì mí aláàyè gan ni wọn kò tọ́jú mi ọlọ́run àtọ́jú ẹ̀ ọlọ́run àbá mi san ẹ́ lẹ́sàn-án rè sórí gbogbo ìtò ìṣe fún mi tó ìṣe fún ròdì mi nígbà tó lọ́run bá máa máa kó ẹ̀sùn ẹ̀ fún ẹ̀ ibi tó rò kàn sí lára ni wọ́n á fa àwòrán ẹ̀ hàn láàánú ẹ̀. àmì àmì ṣe ẹ ṣe àmọ́ ọmọ mi ọpẹ́ tẹ̀ ń dá lọ́wọ́ mi yẹn kò necessary kò fi síbi kan ju ibì kan lọ rárá ṣe mọ yín àgbà lẹni tọ̀tún bá wẹ òsì tó sì náà bá wẹ ọ̀tún òun ló jẹ́ kọ́ ọmọ ọmọ ẹ̀ rọ́sìmí náà tọ́jú mi àbí ṣe ẹ̀ rí ọwọ́ tọ́jú ẹ̀ lára mi ni. <laughs> Ah. mo rí ìyá mi àmọ́ ìkọ́jú kan lọ èmi mm-hmm. tó dẹ̀ ń wòye mi kì í sáyé mi dẹ̀ ṣalájẹsẹ̀ wọn mi àmà sùn bẹ́ẹ̀ oúnjẹ ọmọ yẹn lágbára Ọlọ́run ẹdẹ máa jẹ pẹ́pẹ́pẹ́ títí dọjọ́ gboyin kàngẹkàngẹ ẹ wá ní fìbànújẹ́ àti ìnira ẹ ní fi jẹ lọ́wọ́ wa ayọ̀ àti ìdùnnú tẹ máa tọsẹ báyìí lẹ máa máa fi jẹ ẹ ṣe bá ṣe mo dúpẹ́ ẹ wá bára yín kalẹ̀ pẹ́pẹ́ ẹ lóra yín bó báyìí obìnrin àpérò ọkùnrin àbíyè má bá yín kẹ́mọ sẹ́yìn báyìí agbára ọlọ́run màá yọ owó ọmọlé ẹ lọ́wọ́ gbogbo bá ń jẹ́ tọ́lọ́run. inú mi ti ẹ̀dùn torí pé tó ayé pé gbogbo bí mo ṣe ràn sí ká ní kò máa jíṣẹ́ ni àṣírí ẹ̀ bó ṣe máa tú sí mi lọ́wọ́ <laughs> náà ni. Ah, ah. ó ń kì í ṣọmọkọmọ tí wọn náà bá jẹ ṣàkíyèsí láti gbà tẹ́tíjọ wà wà ní pé kì í ṣọmọkọmọ. rárá mà rárá mà. ẹ ní báyìí o kí ni jíjẹ kí ni mímu. Eh, mọ́mí èmi ti jẹun kí tó máa bọ̀. o fẹ́ bu yẹn kù díẹ̀ o gbọ́ nù ilé abọ́bà pé nù ilé ẹ̀ ló wà yìí. mọ́mí ilé mi ni ṣùgbọ́n ẹ mọ̀ kí n débi kí n tún wá máa fi yín ṣe wàhálà ara wa. Ah. ẹ bá bínú bá. mo ti bọ̀ ẹ ṣe ìyá mi. mọ́mí mo ti ṣe èyí o. kí ló ṣe ṣe ni mo lọ gbàgbé envelope mi mo bí mo ṣe ṣàwọ ṣé kò sówó náà owó wà nù envelope owó ní tí mo ní. o ti sọnù. irú ah, tó bá sọnù má ṣe mi sí ìmúra kan mi ìmọ̀ bóyá yàrá ni mo drop ẹ̀ sí ni kí n tó kúrò léwu. ó èmi ló fẹ́ mú wá fún mi. bẹ́ẹ̀ ni má ṣe yọnu ìyá mi. ẹ má tọ́jú màmá mi ṣé mi kì í ṣọmọ yín ni ah. ẹ ṣé ìyá máa ń kọ oúnjẹ ọmọ sọmọ ẹ lọ́wọ́ ni. ó dáa mi ò lè ẹyẹ fún mi ní àkàndé. ìyá ọkọ bọ́ǹbìtà lè fẹ́ sọ̀rọ̀ yín ìdíye. Ah, aya mi ọkọ o ọkọ o. ìyá mi ara rẹ̀ sá rẹ̀ sá ọmọ bá dùn ìran rẹ ṣàkan òbí dúdú rí gbogbo ọmọ ni wọ́n fi ń bí pupa ìnìsẹ́pò ní bí rẹ ṣà nínú ẹlẹ́yà mi <laughs> báwo ni aya mi. màmá inú mi ò dùn inú mi ò lè dùn inú ẹ̀ ń kọ́ tọmọ yín ṣe fún mi ṣé wàá ti dúró tì mí wí ṣó dáa ṣó dáa tó fẹ́mi nìkan àtọmọ sílẹ̀ lé ọlọ́mọ ẹ̀ka rí kò ṣe dáadáa ẹ wo ọmọ yín nǹkan tó ṣẹlẹ̀ sí ìjẹta tó gbọ́n báyìí tó tútù mú gidi mi ò rẹ́nikẹ́ni tó máa bá mi gbé lọ sọ́spítù wọn láti máa pe táxi ẹ ṣó dá Grandma, where my daddy? ṣe dáadé ẹ dáadé ẹ ń bọ̀ ọ́ kó má tó dé ṣùgbọ́n. màmá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi bá ọmọ yìí sọ̀rọ̀ ẹ bá ń bá sọ̀rọ̀ pé kó wá sílé gbogbo ibi tó ń lọ ẹ ó lè gbálẹ̀ lọ èyí tó fi mi àtọmọ nìkan sílẹ̀ lé eléyìí ò bójú mu. ọfọkàn ẹ bàjẹ́ fèmí pẹ̀lú dúró lẹ̀ ṣe bẹ́mi ni ibi tó ti rí ìrìn ìkùnrin tiẹ̀ yẹn a sọ fún mi torí kò bá yẹn lé abẹ́ kì í rìnrìn ìyá èmi pàápàá rìnrìn òṣì lẹ́sẹ̀ tó bá tiẹ̀ jẹ́ pé ibi iṣẹ́ àmọ́ṣáá tó kàn sọ fún mi nígbà tí mo pè é láìpẹ́ yìí ó ṣàlàyé ibi iṣẹ́ yẹn fún mi pé ó ti yàtọ̀ àmọ́ bó bá tiẹ̀ omi fẹ́ dàbí pé kò sí rọ́ńbẹ́ o mi ò jiyàn mú mi at least gbogbo iṣẹ́ tó kọ́kọ́ lọ bẹ́ẹ̀ a lọ sọ́hùn a dẹ̀ tún yọjú sílé a lọ sọ́hùn àmọ́ kọ́kọ́ déédéé kóhùn lé ká má rí ibì kan wá sí ah àwa tí wọ́n máa pè ó ní ìwà burúkú yẹn kò ní gbé kọ́lẹ̀. iṣẹ́ ni torí ó ṣe bẹ́ẹ̀ fèmí náà bí ẹ mẹ́ta. ẹ wò mọ́ mi ẹ wò mọ́ mi nǹkan tí mo tẹ̀ ṣe wáyà àtẹ̀sí pé mo máa fẹjọ́ ẹ̀sùn kò sówó kankan lọ́wọ́ mi bí mo ṣe wáyà gbogbo ó tó kù lọ́wọ́ mi mo ná lọ síbítù gbàtọ́mọ yín tó rẹ̀ díẹ̀. Hmm. fúrẹ́dì ni kò sówó lọ́wọ́ mi àmọ́ ṣá eh, eh, owó olówó owó ẹnì kan náà máa fi kàn àwọn àjọ kan wà lọ́wọ́ mi àwọn ọmọ kan ló ń dájọ́ ládùúgbò tèmi ń bá wọn gbà dání tí wọn kó jọ mẹ́wàá mẹ́wàá yọnu ẹ fún ẹ kó tuntun jọ mẹ́wàá máa fi dá padà fọkàn ẹ balẹ̀ o mi fẹ́ kó ronú rárá o ah, dúró tì mí ṣe bó jẹ́rìí mi dúró tì mí ta ló fẹ́ fi rìn kó rìn jọ kó bá lé lọ́wọ́ bàbẹ́ èmi yẹn náà lè rí. ó yàgò fún mi. Dad is coming home soon. No, sori ètè mi rí yẹn. E. Gbàgbé ẹ̀ e, mi ò rí bíi threat o ìyẹn ìyẹn ẹ̀kẹ́. Ah, ah. Fọlábí ẹ̀rù ń bà mí o ẹ̀rù ń bà mí tó tí mo bá ti rí bọ̀bọ̀ ìbámu máa ṣe bí ọ̀dẹ̀ tẹ̀lé ni wọ́n máa ṣe bí ọ̀dẹ̀ tẹ̀lé wọ́n má dẹ̀ lọ change wíìlì wọn o. Gbàgbé ẹ̀ e. ah. gbàgbé ẹ̀ kí ló tó ń sọ̀rọ̀ báyìí mọ́mì máa change wíìlì nítorí bọ̀bọ̀ yẹn. Ìfẹ́ ni o. Ìfẹ́ kí ni ìfẹ́ kí ni bọ̀bọ̀ yẹn Ah. ṣé ìwọ ó sọ fún mi ṣé ó yẹ ṣe mọ́ mọ́mì ni ṣé mọ́mì máa sọ̀rọ̀ kó wá sọ pé àwọn ò sọ bẹ́ẹ̀ mọ́ ni kó pọ́síbù. ju gbogbo ẹ lọ ojúlá alákan fi ń ṣọ́rí káwá vigilant. wo gbàgbé etí ọba ń lé etí ọba lóko àwa tá à ń jẹ́ bẹ́ẹ̀ rèé. Ah, tó bá sọ bẹ́ẹ̀. Ah, mi ò sọ bẹ́ẹ̀ mo mọ̀ bẹ́ẹ̀ ni má fọ́n ọkọ mi ẹ̀ṣẹ̀ ń balẹ̀ ni kí ni mo sọ pé kó má ṣe. ó ní má fọ tó ẹrú ti ń bà mí o. ẹnu fẹ́ máa bẹ̀ lẹ́rù <laughs> ìyẹn báwo wo tó bá fẹ́ yíwọ́ máa fi ṣe kàkà kí kó má jẹ sísè á fi ṣàwàdànù ni. a sọ pé wíbẹ̀ ọkọ mi ẹ̀ṣẹ̀ ń balẹ̀ ni. má bẹ̀ mi ìmọ̀ tó ṣẹlẹ̀ o torí gbogbo eléyìí tẹ̀ ń sọ ìkò tí ìyé mi mọ́ torí mo ì máa wà ń bẹ̀ yẹn fún dídí oṣù kan tí mi ò ní wá sílé rárá nítorí nǹkan tí mò ń lé ẹ kò sí problem ńgbà yẹn jẹ́ ká fi gbogbo ẹlẹ́tẹ̀ bá lẹ̀ lè gbà ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ lẹ̀ gbogbo nǹkan tó lóun fẹ́ fún mi ilé tó fẹ́ fún mi mọ́tò tó fẹ́ fún mi gbogbo nǹkan tó fẹ́ fún mi ah company odindi company tó lóun fẹ́ ṣe fún mi ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ lẹ̀ kí gbogbo ẹ̀ má jẹ́ jẹ́ ká wá jọ jókòó síbi odindi oṣù kan àbí kí lè sọ ẹ kò sí wàhálà. ẹ nǹkan tèmi sọ ni wípé o gbọ́dọ̀ máa wálé náà ṣé bí lọ́kàn ni ló ń pa níbi báyìí tó fi wà lọ́hùn ó dẹ̀ parú rọ́nà lọ́hùn kó tó oṣù kan pẹ́ jù ìwọ náà fi ṣírò ara ẹ̀. ẹ ṣe bí nǹkan tẹ máa sọ nìyẹn tẹ máa sọ nìyẹn wá ń gbọ́ títí ẹ wá fẹ́ fi máa bẹ́ mi jà èmi ò tẹ máa sọ nìyẹn àdẹ́mọ̀ gbọ́n lọ́tún lọ́sì táwọn máa fi ṣe ṣe bóun lẹ́yìn wà ń bì bóun lẹ́yìn wà ń bì láti ṣe láti láti wá dúró tẹ ti ṣojú mi bì àti pé ibo lòun gangan wà ibo lẹ sọ pé ó jáde lọ. ó ti lọ sọ́jà ó fẹ́ ṣe oúnjẹ fún mi àti pé mi gan tiẹ̀ fẹ́ dúró kí n rọ́mọ mi fẹ́ dúró kó dé mi láti skul kò sí wàhálà àmọ́ ọkọ mi ọkọ mi máa wáyé mo gbọ́ kò dé máa gbé fóònù. ẹ wo ẹ sọ fún ẹ sọ fún pé mo ń bọ̀ pé mo ti wálé mo ti dé toró máa mọ̀ pé mo wálé ẹ sọ fún pé mo ń bọ̀ pé màá sùn mi ò lè dúró rí i mo pa fóònù ni tí bá tán fóònù wàhálà ti ṣẹlẹ̀ o mi mọ tó ń ṣẹlẹ̀ náà báyìí o ẹ wo gbogbo nǹkan tá à ń wọ̀ kẹ́ má jò ó bàjẹ́ o. ẹ ní nǹkan rẹ̀ tó fẹ́ kú pẹ̀lú ẹ̀. ọwọ́ ẹni tó ti sáré. Baby, I am very sure you don't want this contract to elude me. Do you? Uh, why tó ṣe máa elude ẹ ó ní màá fún ẹ. Ah, ohun tí mo ń rò nìyàwó for real mo believe pé kò yẹ kó jẹ́ kí contract lọ bẹ́ẹ̀ ó ti mi ṣe bóbó ló fún. yes mo dé ní màá fún ẹ you make me happy and so you know i mean kí ló dé tí mi ní kí inú ìwọ náà dùn. no definitely i will continue to make you happy are you sure you're going to give me. má bínú pé mo ń béèrè béèrè yẹn i just want to be sure pé o máa fún mi lóòótọ́ lóòótọ́. fóònù ẹ̀dá kí n tó jọ ẹ̀ ní fóònù ẹ̀dá my phone is there fóònù mi nìyí ó lélẹ̀ ó lélẹ̀ bíbí ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ó ti ń pẹ́ jù ni mo ṣe sọ bẹ́ẹ̀ báyìí kò pẹ́ náà ọmọ kò bọ́ náà ò lè lajúlẹ̀ pé kí n lose contract. Hmm? ó béèrè fún seven million. yes. mo ní màá fún ẹ ní fourteen Our venture to seven ni ò bá lò tó at the end of the day. seven yẹn wà okay seven yẹn wà okay seven yẹn wà okay. rántí mi ó mì pé kí n tó sitting room ò check orí fóònù ẹ. mo check ẹ o. check ẹ mo ti credit ẹ kí n tó kúrò nínú yàrá. <laughs> I love you so much. Ah, this is my babe. Listen, ṣé mo lè tọ́ ẹ ṣáá? ọmọkùnrin yẹn lẹ yorùbá ìjókòó tí mo sọ̀rọ̀ yẹn lẹ́kọ̀ọ́ yẹn ẹbí mi yà sọ pé gidi fún mi mú gidi fún mi mú bọ kó wà dàgbò bí i àmọ́ disrespect ẹ pé ò ń sọ̀rọ̀ lọ́wọ́ wa lọ mú fún òun lọyẹ o <laughs> ah, forty million naira sẹ́fún mo béèrè ọlọ́wọ́ sẹ́fún mo béèrè ọlọ́wọ́ ìbejì ló fún mi forty. bébí inú mi dùn gan kì í ṣe pé mò ń dá ọ̀tẹ̀ àtọ́ òfò kí n gbà mí ọ̀dà owó máa ń dá èèyàn tọ́dọ̀ owó. Rotimi tọ́dáwó bá máa dá mi sí èèyàn ṣé wọ́n máa dá mi sí. bébí mo ṣe tẹ̀mú mi yẹn ọpọlọ mi rìsẹ́ẹ̀tì wá ní o. <laughs> ṣá má bínú sí mi má bínú sí mi mi ò mú kó rò bẹ́ẹ̀ ni ah, ọ̀dọ̀ wo ni dá ẹ̀ wàá máa lówó yẹn sí ni lágbára ọlọ́run ló wàá máa fún ẹ lówó sí ojú ẹ̀mí mi báyìí ojú ẹ̀mí wa báyìí òun ló ṣe máa fún mi lọ́ndrẹ̀ mílíọ̀n ló máa fún mi ló máa fún mi two hundred million. mílíọ̀n ló ṣe máa fún mi three three hundred bí mi máa ṣàmìlì máa ṣàmìlì kó ba lè máa lówó tó pọ̀ sí wàá fún mi three hundred mílíọ̀n lójú ẹ̀mí ẹ̀ báyìí bébì. ẹ nǹkan tí kì í ṣe pé mi ò ṣàmì gbogbo àwọn nǹkan tí mo ti máa ń sẹ̀ǹsẹ̀ kí n tó dé láti lè yóò mì pé o ò kí n value ẹ o. no mo appreciate everything tó ń ṣe fún mi ohun tí mo kàn ń tà lásán ṣóri tí n bá ti ń sọ ìwọ máa ṣàmì kò yẹ ojú ẹ̀mí mi báyìí wàá send five hundred million. àmín. o ṣe gan bíbí ìjà ló gbá máa jọ. Ah, má pa mi jọ ó mi just go do me. no no no no má sọ pé ó ti rẹ̀ ẹ́ nà ó ò ní dààmú má wọrí kàn ṣe báyìí kí n kọ ṣe báyìí sẹ́yìn. oúnjẹ <laughs> àwọn kan yè èèwọ̀ àwọn kan ní. ṣùgbọ́n lábẹ́ bó ti wù kó rí ẹ jẹ́ ká ṣohun tó tọ́ torí ọ̀la ni nítorí èní kọ́ so ṣàbẹ ṣàbẹ káwọn èèyàn mọ̀ lọ́gọ́ àgbẹ̀. Ah! Bọ́láńlé baby. I'm good. Àwọn ọmọ mi ń kọ́. baby, what is the meaning of all this? Hi. Hello ma. Hi, báwo ló ṣe sí kí ló ṣẹlẹ̀ náà? Ah, kí ni tí mo gbélé yìí? Kí ni God To ní láti débi láti máa sáàbà rẹ̀ ní wáìn? Tó bá ti jẹ́ pé ọmọ ojú ọ̀rọ̀ lárí ni ẹ tó kàn débi tó kàn ṣe bó ṣe wẹ̀ ọ́ kàn tẹ́lẹ̀ báṣubàṣu. Onírú ẹ̀ ń lé ẹ ni ó dẹ̀ débi o tún lọ gbé wáìn tí tó bá tiẹ̀ máa gbé wáìn kan tó fẹ́ sáàbà rẹ̀ ṣé wáìn tọ̀dọ̀ tèmi special wáìn tọ̀dọ̀ tèmi lẹ́yìn kó gbé abẹ́wò lò sí iná. èwo ni gbogbo sí èwo ni. talé talégún tala tọkùn. èwo ah, ni gbogbo eléyìí gan pàápàá èwo ni eléyìí gan pàápàá kí ló dé. ẹwọ ẹwọ ẹwọ ẹwọ màá màá màá màá sẹgbọn ọ̀rẹ́ bébì mi mi lè fẹ́ wọ yìí gan tó ti èmi fẹ́ rí yìí fi o tó ti èmi ìmọ̀wé gún àtàtọ́kùn tẹ̀ ń wò mí o mi ò fẹ́ understand. ó polú ni. ta sórí ẹ̀ ò pé ọ̀rọ̀ ẹ mi orogún ológun dẹ̀bi ti àyà sí ẹni tó ní nǹkan yìí tó fẹ́ kú pẹ̀lú ẹ. ẹ nítorí pé nǹkan tó rí yẹn ó appreciate ẹ ni. ó jọ lójú ló ṣe ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́. Ah. Ah, wo bí bébì nínú kó mọ́ mi tọ́ mi kó máa pípọ̀ yìí mi ò fẹ́ rí wọn mọ́ mi ni mo sọ mi ò fẹ́ rí wọn mọ́ mi ni o. ẹ ìwọ ló máa lé lọ ah. bẹ́ẹ̀ ni kò lè lé mi lọ ó sọ bá sì jọ jẹ mi eh. kò lè lé mi lọ wọn ló máa lé lọ. ẹ jẹ́ ká máa wò ó bóyá nǹkan tí mo ní lẹ bóyá nǹkan mo ní tó ń gbádùn lẹ lára ẹ jẹ́ ká máa mú calm down na aró tí mi please childhood friend mi ni bọ́lá mi lèlé and bọ́lá ni ọkọ mi ni ro ti mi na. you have to make this thing clear jẹ́ kó clear sí gbogbo wa so I lè mọ̀ kíta mo really disturb mi ò fẹ́ rí wọn mọ́ bíi ni pàápàá jùlọ ọkọ̀ dúdú yìí. bọ́lá ni please ṣorí bíi tàdé yìí tọkọ la ṣe o nǹkan tọkọ mi bá fẹ́ ni màá bá fẹ́. kí ló wá fẹ́ sí. ohun tí mo fẹ́ ni pé kẹ́ ẹ má wá bímọ. Ah mò ń gbọ́ tiẹ̀ kí ló fẹ́ ká máa lọ. àá ó ti yé mi ó ti yé mi oníṣẹ́ ẹ̀ ti jẹ́ èmi mọ̀ pé kì í ṣe ojú lásán òun lọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹ ti yé mi pé nǹkan tó fi jẹ tó bá yá ó máa pọ̀ jẹ́ kí dèwà sọ kíní kan fẹ́ sórí ẹran tó yàn fún ọba yìí sí ọjà òun náà pè mí. ìgbà ayé ti yín lẹ̀ ń jẹran tó yí kí lẹ̀ ń jẹran tó yí fún débi tẹ̀ fi fà á wá ṣe ó máa rọ̀ wá lè pí kẹ́ dáadáa kó jẹ́ mo tí mo sọ nìyẹn ó bọ́ dúdú yìí mi ò fẹ́ rí ẹbí mọ́ ni mo sọ fún ẹ mi ò fẹ́ kí ló ṣe ta ló ń fẹ́ gẹ̀bọ̀ fún bóyá bọ̀ mi ti là wọ́n bí mo lè má lè jẹ ẹmu mo lè má lè jẹ ẹmu àmọ́ tí owó mi bá ba ọ̀ka má gbẹ́ èmi ló ń ṣe bẹ́ẹ̀ sí bébì bébì sori èmi ló ń ṣe báyìí sí àbí torí kíní ẹ méjèèjì kíní abẹ́ méjèèjì hóró méjèèjì máa fún máa fún tí máa fọ́ dànù kíló kíló kíló kíló ṣe èmi ló ṣe báyìí sí. o ti tún náà. ìtọ́rí tẹ̀mí ló ṣe gbé wéèt tọ́rí tẹ̀mí ló ṣe gbé wéèt màá ní káwọn boys kan fi ìgò kan fi fa gbogbo ṣọ ẹ̀yà lẹ́kì tún rí ẹbí wà ní. fúnkẹ́ ó ti ṣàtìlọ. bébí ọmọ kan tí mo rò. tó bá jẹ́ pé kó tó tún mọ máa rí ṣe èmi ló sọ yẹn fún. àbí báwo ni. ok ṣé máa kúkú tẹ̀lé wọn. mo lè tẹ̀lé wọn. ẹ tẹ̀lé wọn má dẹ̀ mami má dẹ̀ wù gbẹ̀ngà. ṣé kí ni. má wù gbẹ̀ngà. o tún fẹ́ ṣe ni ẹ no problem jẹ́ ká jọ máa wú gbà. lọ ṣé bó ló fẹ́ máa lọ. ẹ jẹ́ ká máa wú gbà ẹ lọ wú ẹ jẹ́ kí n wẹ́n tó máa fi wú ẹ gbà ẹ lọ wú ẹ lọ má kàn ọkàn mi lọ wú ẹ tó fẹ́ wù náà kí ni gbogbo eléyìí kí ni túmọ̀ eléyìí fimilẹ fimilẹ fimilẹ no fimilẹ. fiyin hurry darling don't be late for school má bọ̀ ọkọ mi má bọ̀ má bọ̀ má bọ̀ fíyìn oh okay yeah are you ready uh-huh, yeah. oh ẹ kú lé o. I miss you. Do you miss me? That's my beautiful coin. Hmm. Daddy, where have you been? I know you understand me so much. But daddy has to go and make money for you and your mother. Hmm. oh, you don't want me to buy good things for you? I want you to buy me good things. Oh, that's good. Okay? Oh. Fee. Sorry Yeah. <coughs> your boss is here. I don't want to go to school. You don't want to go to school? <laughs> My daughter wants to be with me. <laughs> Sorry, dear. Go to school. I'll still be here till you come back. Promise? I promise you. I cross my heart. They said you'll still be here. You'll still meet him at home. He's not going anywhere now. <laughs> Hmm? So. <laughs> Ow! Rotimi. Rotimi. Báwo ni? bẹ́ẹ̀ ìwà ló ń wù yìí ó tiẹ̀ ti wá di mọ́lí kí ó ti mú ẹ lára o ò tiẹ̀ wá wálé rárá á ti tó gbà ló ti wọ nílé ìwà náà so it's now the norm like ó dẹ̀ ṣe bíi pé it's the normal thing for you ó dẹ̀ feel comfortable níbi tó wà lọ́hùn ó wà abandon èmi àtọmọ sílé mi báyìí látijọ́ yóò jọ́jú kù sẹ́ńtórí ẹ. ibo ni mo wà ìwọ ló lè ṣàlàyé nǹkan tí má pèlè ní ọ̀tọ̀ nǹkan tó máa sọ tí má pèlè ọ̀la ọ̀tọ̀ ní another story tó ń fún mi. nítorí life yín gbé ń lọ káàkiri nítorí ìgbésí ayé ìwà àtọmọ ẹ. má torí wa lọ sẹ́ni má torí wa lọ síbi kankan má torí torí mo gbọ́ tó sọ fún ọmọ ilé nǹkan pé ẹ eh, it's because of you and your mommy we don't need anything all we need is your presence in this house a ní ìjẹ́kọ̀ wà níbí báyìí there's so many times ọ̀pọ̀ ọmọ ìmọ̀ máa bí mi bàbá where's my daddy where's my I've told her several stories there's so many things tó ń ṣẹlẹ̀ nínú ilé ṣé pé mo ò lè handle ẹ̀ fúnra mi we need a man in the house for goodness sake Rotimi this is not fair ìwà tó ń wuyì ò dá ṣé ìwà ló ń wuyì ṣáá. How you doing? Mo béèrè question ni mo ní ṣé o ti sọ̀rọ̀ tán. No, bọ̀ ṣé kò tí mo sọ ṣé wọ́n ń dùn èmi mi ò mi ò mọ̀ èmi òun ṣẹni tó lè judge ó mọ̀ pé èmi òun ṣe lọ́ọ̀yà àbí adájọ́ mi kàn ń béèrè ni pé ṣé o ti sọ̀rọ̀ tán good wo fóònù ẹ̀ ẹ wo fóònù yín mọ́mì ẹ gbà ẹ wo fóònù yín. ah bébì mi ò ní ètò ara tí máa sọ náà nìyẹn sí èèyàn á lọ bẹ́ẹ̀ ń sìn lórí ọ̀rọ̀ fámìlì èèyàn á débi gbogbo inú ilé akànrin jágajàga ni mo fẹ́ kọ́mẹ́ǹdẹ fún nǹkan tí mo rí o jẹ́jẹ́ kí n sọ látẹ̀kan kan attack mi bẹ́ẹ̀ ara àwọn nǹkan tí màá fi ń gbádùn ẹ̀ náà ni mo rí náà ṣé bí inú ilé ni gbogbo ẹ̀ níìtì obìnrin mi máa wà tó jẹ́ kó wà fínú lélẹ̀ báyìí gbogbo ẹ̀ máa rí jágajàgọ́ máa rí jógójógó tí ẹ̀ ní rí bí jókòó sí. kò sẹ́ni three nù nǹkan tí màá ṣe fún ẹ o kékeré nìyẹn o tí mo ní mo fẹ́ fún ẹ hundred thousand lọ́jọ́ sí pé kò fi kún business ẹ̀ yẹn kéré three billion yìí rí bí eré nínú àwọn nǹkan tí mo yìí máa ṣe fún ẹ dáadáa má bínú lọ o ṣọ̀n kó ń bínú lọ lẹ́ẹ̀kan mo ní pé ṣé o ti sọ̀rọ̀ tán ìbínú yẹn ni mo fẹ́ no no no no má kì mi ma bínú lọ máa bínú lọ máa bínú lọ ká kúkú jọ jókòó nlé kíru eléyìí má wà mọ́. mo fẹ́ continue kọ́tínú èébú yẹn. eléyìí gan ju business lọ but wọ́n ti ní ìsẹ̀ náà come home now we miss you ní àtọ́mọ́ yà miss you ṣe kàn miss mi nìkan láti máa rojú mi dàbò miss mi lórí bẹ́ẹ̀dì náà. Eh, eh, eh, ó mọ̀ mi o a lè jọ wà nílé for two years kò má fọ ọkọ mi bọ̀ kí n kò má rọ́kọ mi pé ọkọ mi wà nínú ilé ó wà ó tó mi. wípé àlejò wà nínú ilé kí n bá fọ ọkọ ẹ ó lè wá wá ó kù. care. Ooh. How are you there? I'm fine, thank Ooh. you. How was it? Ah, I'm so excited. I'm so excited. That's good. Thank you so much. Okay. ṣe bí nǹkan tó send sí mi yẹn náà ni. ẹ mo ti ń try láti kà díẹ̀ díẹ̀ bọ́ mo kàn busy pẹ̀lú nǹkan tí mo wo lórí instagram yẹn ni. àmì mi mi ti ẹ mọ̀ bí tí màá ti bẹ̀rẹ̀. ẹ wo mo ṣalábàápàdé àwọn èèyàn ní association yìí. ilé ló jẹ́ kí n mọ̀ wípé i am not alone. Mm. as in there's this there's this girl tí mo pàdé her situation is even worse than mine. Hmm. Ah, oh my god. well in a nutshell i'm travelling abroad for my surgery and one more thing. okay what is it. I met this white guy who promised to be with me throughout the surgery. And after the surgery, you will continue your. Mm. What is it? <laughs> and finally, uh. I can also be a mother through surrogacy. Whoa! Congratulations, Thank dear. You Congratulations. So you know what? You see, if you are in a position to help someone and to share, definitely ọlọ́run tó wà lókè yẹn máa gbé èèyàn kan dìde tó máa wà ní position yẹn láti help èèyàn yẹn and ó dẹ̀ ṣe ṣe kó ju ti ẹni tó yẹ kó help tí ò help ń ta mi so ohun tọ́lọ́run fún èmi ni so tí n bá ṣe ẹlòmíà ṣe so that is it it's nothing. inú mi dùn gan inú mi dùn gan inú mi dùn pé I mean, ẹ wá sínú life wa. Mi ìdẹ ni kúrò ní life yín láéláé. Amen. No, mo serious o, èṣù àtẹ̀ṣẹ̀ kò ní gbé mi kúrò ní life yín. Ṣé bí ìwọ náà ti rí ìsìn? O ti rí gbogbo nǹkan tọ́lọ́run ní kí n wá ṣe nínú inú ilé yín, o ti rí nǹkan tọ́lọ́run ní kí n wá ṣe. Àbí? Màá dẹ̀ continue láti máa ṣe. Thank you so much, Daddy. <laughs> See who is calling me Daddy now, you see? So, o ti mọ̀ mí ní Daddy ń sìn. Ládùúgbò gbogbo nǹkan tó fojú mi rí inú ilé yìí alright so lè pè mí dáàdi nsìn hmm. no problem. Okay. Okay. àwọn ọmọ mi ti mú ìyá ẹ̀ balẹ̀. oníṣòro oníṣòro farabalẹ̀ farabalẹ̀ ẹ má pa o kò yẹ mo ní kẹ́ tírẹ́tì ẹ̀ fún mi ni o ẹ dẹ́rù bà gbogbo nǹkan tẹ́ ẹ bá mọ̀ wípé ẹ lè fi dẹ́rù bà tó máa fi fì sẹ́yìn tó máa fi sẹ́yìn kúrò níbi tí mi ò fẹ́ kó wá tí ò ní wá bẹ́ẹ̀ mọ́ nǹkan tí mo fẹ́ nìyẹn tó ti yẹ tẹ̀ bá ṣe yẹn fún tán tára ẹ̀ ò bá wá balẹ̀ tó bá yìí ń wá sí àbẹ́tẹ̀ tí mo sọ yẹn mi ní kẹ́ pa mi ní kẹ́ pa ọwọ́ ẹ̀ ya sórí ọ̀rọ̀ tó ní pé pa yẹn mi àtọ́lọ́run jọ máa ṣe mítìn ni tá a bá ti ṣe mítìn tán dẹ̀ máa fẹjọ́ ẹ̀sán lọ́hùn máa sọ fún wọn wọn wá ṣe nǹkan tẹ̀ fẹ́ ṣe but for now ẹ má ì pa ẹ dẹ́rù bà kó fi sẹ́yìn kó lè fẹ́ mi láyé nǹkan tí mo fẹ́ ni tí mo sọ nìyẹn. kò sí wàhálà má pa o. your wish is my command. àlàyé ńlá nílẹ̀ ó pọ̀ ó pọ̀ wo ó pọ̀. tó bá ṣe nǹkan tí mo sọ tẹ dẹ́rù bá tó dẹ̀ fi sẹ́yìn ó máa gbádùn mi. ó pọ̀ àlàyé ńlá filẹ̀. wàláì àbúgbọ́ ó máa gbádùn mi tó. ẹ filẹ̀ àlàyé ńlá. jẹ́ ń lò báyìí. filẹ̀ filẹ̀ àlàyé mi ó pọ̀ ó pọ̀ ẹ lo ẹ bá mi lábẹ́ tẹ̀. ṣé lẹ́yìn ìgbà tó fún ẹ lówó tó tó yẹn lóòótọ́ wá rí mọ́. mi ò rí o ó tún ti ń lọ bó ṣe máa ń lọ o òun bọ̀ òun ò ní pẹ́ dé fúrò ó ti lọ àdìpẹ́ ká tún máa lè mú mi ò rí o mi ò rẹ́ni tó jọ o. <laughs> Susan ṣé kò ń ṣe nǹkan tí mò ń rò lọ́kàn ṣá. kí ni ẹ màámi ẹ má má rọrọ kúrò ọkọ mi ò ń ṣe àlélẹ o kò lápọn yàtọ̀ sí rìn tó ń rìn lẹ́yìn ìjọba ìta tá a mọ ibi tó ń rìn sí kò lápọn o kò lè bá wọn ṣe nǹkan tí ò dára rárá kò lè gbébọn. ó dẹ̀ torí yẹn sọ o ah. ọ̀rọ̀ wà nù nǹkan tó sọ yẹn o àmọ́ ṣó ti pa àwọn ẹbí ọkọ ẹ̀ àti ìyá ọkọ ẹ̀ o ti ṣàlàyé fún wọn. ẹ wo màámi gbogbo ẹ ò tiẹ̀ yé mi mi ní parọ́ fún yín ó sú mi ọ̀rọ̀ rótì mi ò yé mi rárá rárá ìdí tí ò fi jẹ́ kí n mọ ibi tóun ti ń rówó tó fẹ́ kí n mọ di ọ̀la kò yé mi mo rò títí títí títí títí mi ò rí rò ah, bí mi àtọmọkùnrin ṣe close to eléyìí ẹyọkọ ẹnu jẹ mọ kò sí nǹkan tí mi mọ pọkọ mi àtọ̀ sí pé kó bá rìnrìn àárẹ̀ yìí lọ tí mi ì dẹ̀ mọ́ bí tó ti ń rówó. ìyẹn rótì mi náà ẹ ò mi mọ omi ìsọ̀rọ̀ kan fún yẹ omi mọ mi tí ì sọ fún màmí. Susan gbogbo eléyìí tí mò ń ṣàlàyé fún ẹ yìí ó ń déwájú ó ń dẹjọ́ ó dẹ̀ ń dẹ̀yìn ó ń daṣọ gbogbo eléyìí tí mò ń sọ fún ẹ yìí o. ẹ ah, nǹkan tí mo fẹ́ ṣe báyìí o kí ni ṣíṣe báyìí màmí. wá dìde ńlẹ̀ kó lọ ṣe ìjì aṣọ ẹ̀ ọ̀dọ̀ yọkọ yẹn àjọ máa dé bẹ́ẹ̀ sìn torí kò sí nǹkan tẹ́gùn mi ń ṣe tí ó fàárọ̀ jù nítorí tiẹ̀ náà ni ó yá dìde ńlẹ̀. ó mọ̀ mami ẹ jẹ́ ń change òkè má pè pẹ̀lú ọkọ mi gbogbo àá dáa. máa ń pọ̀rọ̀ ìlú òwe ó máa ń láró nù ẹ má jà á wọ̀rọ̀ yìí nírun. ẹ ṣe ìyá mi ẹ kú ọ̀rọ̀ ọmọ àfi tí ẹ lẹ gbọ́ tẹni ẹlẹ́ni ọlọ́run náà gbọ́ tiẹ̀ torí bó bá jẹ́ ìyá ìyàwó mi yóò pé kó sì tó kàn àmẹ́yìn ò ṣe tì í bẹ́ẹ̀ èmi náà dúró ọ̀bọ mi ń làágùn irun ara ẹ̀ ni ò jẹ́ ó ti wá sú mi báyìí. màmá ẹjọ máa ẹ má wò mí ràn báyìí gbogbo ọ̀rọ̀ yìí ti tójú sú mi ṣé ló dá ìgbà ẹ̀kọ́ jókòó tẹ̀tẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ yìí ni gbogbo ìgbà tí mo rojọ́ mọ́ yín fún yín mi ò rí changes kankan ẹ ẹ àní má bá lọ báyìí se gbogbo ibi tí báyà ni màmá sọ fún ẹ èmi náà dúró gbogbo ibi tí mo mọ̀ ni mo ń kojú bọ̀ èmi ni mo dẹ̀ mọ̀ bí tẹ́sẹ̀ mi pẹlẹbẹ tó tẹ́lẹ̀ dé àmọ́ kínní kan ni mo mọ̀ tó dá mi lójú ni wípé mo mọ̀ kó máa dà àyípadà rere máa wà ṣé rí ó sú ó sú mi púpọ̀ nígbà ní kò sú mi irọ́ ni mo ń pa kọ́lọ́ má jẹ́ àbímọ ọ̀ràn àmọ́ ìgbésẹ̀ kan ló kù fún mi ń sin fẹ́ gbé ìyẹn lọ́dọ̀ àbúrò bàbá ẹ̀ kan níkẹrẹ àgbà ni àwọn tó gbójúgbónu màá lọ mọ́rọ̀ ẹ̀ máa fi tó wọn létí àfọ̀rọ̀ ẹ̀ ṣáàdùà ó bá jẹ́ nǹkan kan ló wà ní díẹ̀ ni alàgbà máa rí ní kedere yóò sì wá àtúnṣe tó bá dẹ̀ jẹ́ pé iṣẹ́ náà ni yóò tẹ̀túbọ̀ àbámi ṣe tí gbogbo ẹ̀ máa júnà ṣe bó ṣe jẹ́ nìyẹn. Mm-hmm. tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run á bá wa ṣe é hàn. àmì ẹ̀ pọ̀. Thank you so ma ṣe rí mi ilé continue pẹ̀lú gbogbo plan wọn kò kò work fún mi rárá ṣe rí bí lè ṣe wà yìí <laughs> ọmọdé ara mi ni ṣe rí mi mọ nǹkan tẹ bá wọn do àbí whatever else you want but i'm not going to risk my life. gbẹ̀ngà. no ẹ dúró ah gbẹ̀ngà báwo mo sọ fúnpá òyìnbó gbébọn sí mi lórí ọsọ pé wọn máa ó halẹ̀ mọ́ ẹni olórí burúkú ni bọ̀bọ̀ yẹn olórí burúkú nìkan tó fẹ́ jẹ òun ló jẹ́ kó máa ṣe bẹ́ẹ̀ yẹn. ó halẹ̀ pẹ̀lú bọ̀. ó halẹ̀ mọ́ ẹni kò sí kan tó máa ṣe wàláì olórí burúkú owó tó ń rí yẹn òun ló ń ṣe ṣùgbọ́n ọkùnrin nìwọ náà ọkùnrin ni ẹ̀ náà ìwọ náà ṣe bí ọkùnrin mo mọ nǹkan tí mo sọ. so bí ti bọ́n ni kí n ṣe bí ọkùnrin àbẹ̀rù pé bí ṣe no no no no i give up ṣọmi ẹyin ẹ wò life mi wà wájú mi i have a long life. ó dáa ó mọ nǹkan tó máa ṣe fún mi ó mọ nǹkan tó máa ṣe fún mi ìwọ sì ní sùúrù fún mi ná jẹ́ kí mi ṣe kọ̀kọ́ bá wà bọ́ yẹn fà á ná mo sì máa bá fà á á eh, ní mo sì máa bá wà bọ́ yẹn fà á. ẹ bá ti rí kẹjọ máa bára yín fà á ẹ eh, understand mo sọ ẹ dúró tí bá jẹ́ àbúrò yẹn mọ̀ ìyá yín ṣe máa ní kí n fẹ̀mí ìwé ewu ni. wọn ò lè pẹ́ eh, ẹ. ẹ answer question tí bá jọ mọ̀ ìyá yín àbùtọ́ wáyé pẹ̀lú ilẹ̀ bí èmi ṣe máa ní kéèyàn kéèyàn kéèyàn tẹ́ pẹ̀lú bìbọn kí n bá bàjá ni. nǹkan tí mò ń rò ẹ máa gbọ́ nǹkan tí bá ń rò that is your own problem. nǹkan tí mò ń rí ò rí ni ò rí nǹkan tí mò ń rí. good ọlọ́run ṣe vision yín bigger than what you imagine ẹ ẹ achieve more but kò ń ṣèbílẹ̀ máa achieve ẹ pẹ̀lú bí mi ṣe wà yìí mo ti dójú ẹ̀ nǹkan tí mo fẹ́ sọ fún yín nìyẹn i give up mi ì ṣe mọ́ so èlé ajé last time tèmi àti emma ever sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìwà ẹ̀gbọ́n ẹ má pé ẹ má pè fún at least ẹ má pè fún kò lè tó ń sọ yóò ẹ kì í delete number yẹn má delete ẹ gbẹ́ngà delete number mi gbéga. don't call me o I beg. máa rí ẹ máa pàkẹ́ lọ pa wọn síwájú. ohun tí ó dá ó dá ó famọ́ sílé àtayá. ó dà ó bà mí kò ìbàjẹ́ ó sì máa gbọ́wọ́ mi mo sì máa tún kó sí lórí dáadáa. kí ló dé tó wà ní dínà ọmọ ọlọmọ báyìí ṣé má jẹ jẹ ṣáájà kó náà jẹ tiẹ̀ ṣé jẹnjẹ ló láyé. Hmm? kò sí nǹkan tá a lè mo máa ń sọ bẹ́ẹ̀. àwa la jókòó nàìjíríà yìí ní táìmù yìí tá à ń tá à ṣe fàájì ní state ó ní àsìkò lójú ìgbà téèyàn lè ṣe gbogbo eléyìí àwọn àsìkò wà nítorí pé téèyàn bá try ẹ̀ òtútù ó máa ṣẹ́ onítọ̀hún tó máa kakọ̀ báyìí bí ẹja bí ẹja tó fàyọ láti deep freezer ni. wọ́n ní gbogbo. Nigeria is the best best place to be wẹ́n mi o mo ṣì máa lọ America ń tẹ̀ hmm. mí. ẹ sọ sẹ́yìn ìyá wa mo ní ìgbàgbé nǹkan tí èmi àti ìjọ sọ kàlò kàlò àfọlábí kàlò. ṣé kìí ṣe pé owó ló tún béèrè lọ́wọ́ ìyàwó mi ṣówó kọ́. mi ò béèrè owó. ṣówó kọ́. ṣé kò ń ṣòwò. ṣé kò ń ṣòwò. excuse me. mo mọ tiẹ̀ bẹ́ẹ̀ ṣé o need phone yẹn. no kó wà ń bẹ̀. tí ní call bá mi answer. okay no problem then. no problem. <laughs> o tún parọ́ fún èmi ṣé kí n bàbẹ̀ jẹ́ wo show mind kí n send nǹkan kan sí account ẹ. mind kẹ ìrọ̀rọ̀ ní mind o. mo láka nọmba ẹ lọ́wọ́ send two hundred thousand naira sí. my god. má pariwo. ah mi ò pariwo. kí ló tó ń gbọ̀n kódà máa fi twenty kún. ah má sọ̀rọ̀ má sọ di two fifty o. Ah, ah, ah, má sọ di three hundred mo yọ hundred kúrò mbẹ. mo sọ di four hundred. ẹni di tèsí. àti ẹ bá wo jẹ́ kó ṣe sọ́dọ̀ mi ah, ah, pẹ̀lú sọ́njọ́. Fadekemi, congratulations once again. I'm so happy for you. Mm. United States. <laughs> àsìkò lílọ ti wáyà nìyẹn o. Mm-hmm ìrọ̀lẹ́ ọ̀la ni flight ìgbà move. ah mo mọ̀ náà mo mọ̀ náà mm, mm, mm, <laughs> máa miss ẹ gan-an ìjọba miss gbogbo wàhálà ẹ náà. mo mọ̀. oh that's good. <laughs> in fact i've been thinking about it. ah o sure. but ẹ jọ̀ọ́ ẹ bá mi tọ́jú mọ́ sí o you know you are the source to our joy ẹ bá mi túbọ̀ máa múnú wọn dùn sí i. Ah! Fadékẹ́mi ṣùgbọ́n kì í ṣe ló dàbẹ̀ nípò nǹkan mi níṣẹ́ mi. <laughs> no i can't do that. purpose tí mo fi wà nínú life ẹ̀ rẹ̀ ó dàbẹ̀ ni pé o mọ bí adé mi ṣe jẹ́ síbi o kò sí torí ẹni méjì tí mo ṣe wà bí ju adé mi lọ so kò sí nǹkan kan tí mo fẹ́ fi bàánú jẹ́ every time. I'm gonna make it appealing. Mm-hmm. Next question. So I want to do Asha? No, me understand. The purpose of my traveling remains confidential. Confidential? Confidential ọ̀dẹ̀ tó ń rán mi létí yẹn. Nígbà tó jẹ́ pé mi gangan ni mo sọ fún ẹ pé kó má jẹ́ kí àwọn èèyàn mọ̀. Confidential. Mi ò lè gbàgbé náà kí n lè máa gbé àtọ. ẹ jọ̀ọ́ ẹ má breach agreement wa o the new Fadekemi like the new Fadekemi is gonna surprise them all. no problem mo mọ bó ṣe ń fi èèyàn pa ẹ bọ kò sí wàhálà kò sẹ́nibọ́dì tó máa mọ̀ yánkọ́. ọ̀gbìn. bébí mi ló ń pè mí ẹ̀ ok mo ń bọ̀ ọ̀sìn mo ń bọ̀. Ah, ah It might be an important call. Though. sorry dear. oh, four minutes. mo gbàgbé síbí. Fadeke, what is it? What is it now? Sọ̀rọ̀. Oṣù ti ní ìsúwà ní àbí. Oh, sorry. Mi fẹ́ kó ronú nípa nǹkan kan ṣó ti yẹn ń sìn. Okay? Cheer up, cheer up, cheer up. Just smile. Smile. Tó o bá rẹ̀ rí dáadáa, gbogbo nǹkan tó jọ wá láàrin àwọn méjèèjì máa sọ fún mọ́mí ẹ̀. Better. Yeah, hug me, hug me, hug me, hug me. Ooh. Okay. Mo ń bọ̀. Mo ń bọ̀, mo ń bọ̀. oníṣẹ́ ẹ̀jẹ̀ o oníṣẹ́ ẹ̀jẹ̀ gan-an mo dẹ̀ mọ́rú yín ò lè ní ẹ òrógùn ológun dẹ̀bi ti àyà sí kí nìkan gbọ́nà kí nìkan tó fi mí pẹ̀ nà ẹ́. ẹ ní tìjú. èmi ò ní tìjú. ẹ ò ní tìjú bó ṣe lè wò kó mọ téèyàn bá dẹ̀ wo èjì yìí báyìí sí inú kẹ̀ṣẹ̀ pé sixty àbí kẹ́ rí sixty díẹ̀ kọjá despite the fact that ẹ ò tún ní tìjú náà ẹ̀yin tó jẹ́ kó lórí olè nìyí a ní ní obìnrin nìyí bẹ́ẹ̀ ni bàbá tún dé ìṣọ̀lá fọlọ́run ṣọ obìnrin nígbà yẹ ò ní. orí ẹ ti dàrú. mo mọ. orí ẹ ó ti dàrú ṣé èmi ló ń bá wíbẹ̀ yẹn. ó dẹ fi olè níwọ náà. àjọ mọ̀ra ni. olè níwọ náà olè níwọ náà. ìwọ gangan la nínú ìwọ gangan ló lè. o fẹ́ lu ọ̀lẹ́ mi jìbìtì. o fẹ́ lu jìbìtì. kílẹ̀ yẹn ṣe. o fẹ́ lu jìbìtì. ẹ̀yin fẹ́ bá ṣe pati ni ẹ̀yin bá coordinate pati ni àbẹ́fẹ́ bá gba hall ó fẹ́ ṣe birthday àbí kí la ń ṣe ń bí ṣọ́ra yín pàtó gbogbo ẹ̀ ó yà tú ṣe bí wọn náà fẹ́ jà lólè ni èmi á dẹ̀ sọ fún ẹ pé ó lè jà lólè màá fi yẹ pé kóbìnrin tatọ̀ ni kọkùnrin tatọ̀ ni káyìn tó máa lómìnira ẹ̀sùn jura wọn. ẹ má yẹn fà bẹ́ẹ̀ mi sọ bẹ́ẹ̀ mọ ìtọ̀ díyín ti gbẹ èmi ẹ nítọ́ gidi dìímọ̀ tẹ́ ẹ bá tọ̀ kó lè kán níbo kó lè kánjú abẹ́ yín lọ ibo ló ti fẹ́ dé yẹn sẹ́yìn. kò burúkú mi dáadáa èmi ni máa bá tiẹ̀ jẹ́ lọ́dọ̀ ẹ̀. èmi náà rántí yín. dọ́dọ̀ àbẹ̀dọ̀ bá mi kọ. èmi ò lè bá yín kọ wọn bí ẹrẹ. ẹ ẹ lè rí tèmi bàjẹ́ àfi tó bá jẹ́ pé nǹkan tí mò ń fọ́ rẹ̀ yín ẹ ní lára lókù ẹ lọ́rùn mọ́. màá wá jẹ́ kó yé ẹ pé obìnrin ni mí màá sì yé ẹ ṣó ti gbọ́. ẹnu alájọ wà yẹn ṣó ti yẹ wá sọ fún ẹ pé n tó fà tí ì ṣe kiri. àgbà olè ọ̀rọ̀ náà dùn ó ti ń ké ọ̀rọ̀ náà dùn <laughs> ó ti ń ké ó tó fi lè bá tèmi jẹ́ tó bá jẹ́ èèyàn kan wà ní kọ̀rọ̀ tó lè ṣàṣírí fún ẹ pé gé dádì kúrò dádì tìsàlẹ̀ gé kúrò ó bá tèmi gẹ́ ni àmọ́ tí dádì báyìí wà wàláì kò sí tí mo bá sọ tí ò ní gbọ́ àbí kí n fún ẹ suspension ni. nítorí ọ̀la ni uhu. never say never never say never everything is possible you have to value your integrity you have to value so you are to be prepared to take a beating from those Hello? who have not ẹ pẹ̀lẹ́ o ẹ jọ ta ni mo bá sọ̀rọ̀ mi mọ́ nọ́mbà yìí o. Yes, this is Susan. How may I help you? Me? No, no. There must be a mix-up somewhere. You can shake a trowel. I deal in ladies' stuff. Shoes, bags, purses, and the likes no no that's okay that's okay tẹ́ fair, but mind ṣé whatsapp number yín lélẹ̀ ah okay. mo wọ́n pe ẹ̀ mind mo fẹ́ forward àwọn nǹkan tí mo ta sí ẹ̀ dẹ̀ máa love ẹ̀ gan lovely things. Uh, sorry what's the name mo fẹ́ save number yín aunty tutu nice speaking with you all right you have a lovely day bye. pẹ̀lẹ́ sà. báwo ni pẹ̀lẹ́ ẹ rà o báwo ni kọ́ ẹkújọ́ mẹ́ta. báwo lẹ everything. alhamdulilayi mo ní wá wo mọ̀mísí kí n dẹ̀ tún kí pé ẹkú léde fàdékẹ́mi. fàdékẹ́ ok bọ́ọ̀lù ó ṣe gan. lára wọn. oh pardon my manners um, ọ̀rẹ́ mi ni Zainab lórúkọ ẹ̀ Zainab stepfather wa ni ẹ. Hmm, báwo ni ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ báwo ẹ ọ̀pá sista Zainab baby. <laughs> that's good. stepfather stepfather is so handsome. Oh. Mm. I would like to be your daughter as well. Uh. <laughs> okay, no problem. The door is open. Anytime you want to, the door is open. Bó bá ṣe fẹ́, òun ló wà nílẹ̀ If you want to be my daughter, no problem. Bó bá dẹ̀ fẹ́ di nǹkan mi, kò <laughs> ó dà pé mo ti rí ojú wọn rí níbì kan. mọ̀mí. bẹ́ẹ̀ ni ṣé ti gbé adéyínká street rí ní ìyànà pàjá. <laughs> ọláyínká street mi ti ọkọ bẹ́ẹ̀ rántí pé bíébì kan tiẹ̀ wà ń bẹ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ nàìjíríà mo máa ń rántí pé ọláyínká ọláyínká ok àwọn fámìlì mi wà ń bẹ̀ mo láwọn èèyàn ń bẹ̀ dáadáa bó ti pẹ́ tí mo ti débẹ̀ o látọdún méje mẹ́jọ sẹ́yìn wa ṣé kò sí ṣé bẹ̀rẹ̀ yín gbé ni. ọ̀rẹ́ mi wà ń bẹ̀ ni. so bí eight years ago yẹn náà ni ẹ dẹ̀ ìrántí pé ẹ kàn rí mi mẹ́ briefly. ẹ ẹ ansom ìgbà yẹn náà tó ṣì wà ń bẹ̀ òun náà ló fi ti wà ń bẹ̀ láti gbà ah, yẹn ah, ah. mi ìmà tó báyìí báyìí mà ni mo rí gbà yẹn ó wà ń bẹ̀ náà. ẹ jọ ṣé mi bá mọ́ sílé o. ó wà lè ó wà nílé but ẹ mọ bẹ́ẹ̀ ṣe lè rí náà ah. Ah, ok dẹ. ẹ wo à ń padà bọ̀. Eh, ok no problem. à ń sọm ní ìsọmíra jáde. kó má bàa kábàámọ̀ lẹ́yìn ọ̀la eh. kò má sóhun tó tọ́jú orí tán nílé. ó máa gbá ojú ẹ̀ o. do ọ̀sẹ̀ ìwà ẹ̀yin obìnrin kọ́ nìyẹn <laughs> kí ló rò ó mọ̀ kẹ́yìn obìnrin ò ní fún àdàbò tí n kò mọ̀. Eh.

<laughs> thank God, thank God. I am so happy for you. I'm not ah. yet, sir. Okay. The cyst in my breast was successfully removed. Mm. And it may likely not occur again. Amen. It's just a minor thing. And to plan it all, my, my kidney depression will be well managed. Mm. And lastly, chemotherapy. Okay. Mm. Mm. Really? Yes, sir. Are you sure you don't have? Of course, sir. Wow. So, I can be a woman despite all my challenges. Oh, that's good. That's good. <laughs> don't mention don't mention you see o ti mo sọ nìyẹn tèmi ò bá ṣe fún ẹ definitely èèyàn kan náà máa wà tó máa ṣe ọlọ́run lò mí fún ẹ ni pẹ̀lẹ́ díẹ̀ i am so happy for you now n sìn ah <laughs> dream come true ló jẹ́ fún yàbí <laughs> thank god thank god when are you coming home. ah okay okay okay okay ah i ma expect ẹ èmi ti miss ẹ o okay dear <laughs> okay baby okay yeah. um. Hmm? Eh, ṣé kìí ṣe fàdékẹ́ lẹ́ ń bá sọ̀rọ̀ yìí. all right o fàdékẹ́ ni inú ẹ̀ dùn gan-an ah, seriously. bí mo ṣe rí tẹ́yìn méjì ṣe ń sọ̀rọ̀ lórí fún ẹ mọ̀ pé inú ẹ̀ ń dùn ni. inú tèmi gan dùn fún o inú tèmi gan dùn fún o torí mo mọ nǹkan tọmọ ẹ ti go through nínú ilé yìí òun náà ti lè live life ẹ̀ ń sìn bó ṣe wù kó live ẹ̀ gọ́gọ́gọ́gọ́ ah, inú wàhálà àti ìdààmú lọmọ ẹ wà látijọ́ yìí ṣé bí gbogbo àjọmọ̀ kọ́mọ ẹ ń sìnkì gan tẹ́lẹ̀ bó bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí Fadékẹ́mi ti wà òkè gan o seriously ó ti wà òkè gan o lè ó lè bímọ ó lè márì kò sí tí ò lè ṣe ó lè sọ̀rọ̀ ó lè ó ti wà òkè in fact ah. inú mi dùn gan seriously. Ah. Ah. ó dà pé ẹ mọ irú complications ti ọmọ yẹn ni o. mo mọ everything mo mọ everything to go through but thank mm. god pé ó ti wà òkè gan sin ó dẹ̀ mm. lóun bọ̀ ní very soon very soon ó lóun bọ̀ everything ti wà òkè ọmọ yẹn ti dá kò sún tó ṣe mọ́ tó bá gbọ́ ṣàkàṣàkà ni mo dá. Adupe. Adupe. Adupe. but adúlẹ̀ fèrè o ẹ má sọ fún colonel o. Okay So ti yé yín sìn surprise ló fẹ́ jẹ́ fún colonel ó dìgbà tó bá dé yes màá lè fi surprise colonel dáadáa. ah no ah, eh, big surprise ni. <laughs> jọ inú mi dùn pé o mọ̀ pé big surprise ni jẹ́ ká maintain ẹ̀ bẹ́ẹ̀ má jẹ́ kí surprise yẹn lọ ní kélẹ́jọ. irọ́ irọ́ irọ́. wọ́n <laughs> mi gan adùn sílé. seriously. Ah, ah, so eh? padà gbá létí. ẹ̀bọ́n bìnrin ni. ó padà dán náà. ìgbà tẹ wà lórí kọ́ yẹn action ti ń lọ. àwọn obìnrin ṣá ó padà nà án ah, ah. ó ti wọ pé kò sí nǹkan tó máa ṣe fóun ó gbà létí tiẹ̀ gbá. ó bọ̀ pé kò lè fọ́ ọkùnrin náà. Hmm. sọkìnì ẹ mo ní sọkìnì bá a ṣe máa act fast ló yẹ ká máa wá báyìí. inú mi dùn fọmọ yẹn o tó ra ti gbọ́ pakátá ló fẹ́ fẹ́ ó dẹ̀ máa padà sí state ẹ̀. ìgbà mi wà o kò máa ń sọ̀rọ̀ bí ọ̀dẹ ni yes jọ ṣé ọ̀rọ̀ tí wọ́n gan sọ lẹ́nu ẹ̀yẹn ṣọ́rọ̀ tó dání ṣé wò mọ̀ wípé tí mọ́mí bá fi lè mọ̀ wípé ó ti gbádùn ó ti wà òkè next of kin tó fẹ́ fáwa méjèèjì ṣe ó ti bọ́ sórí òun nìyẹn yes. is that the wá mọ̀ ìgbé hope tún máa wà fún ó tún lè bímọ true surrogacy ó tún dọ́lọ́mọ nìyẹn náà. next of kin mi máa ṣe ìdí nìyẹn. lẹ́sẹ̀kẹsẹ̀. Hmm, kí ni ká wá ṣe báyìí. ò ṣe é ò ṣe é kí tí wàá má bàa gbé òun ló kù báyìí. sori nǹkan tẹ̀mí rò lọ́gbọ́n ọmọ kékeré mi yà yanjú wọn ni. kápámọ́ mi. pamọ́ mi báwo ṣé mo sọ fún ẹ̀sìn pé kápá yàn sí wọ́n tẹ̀sẹ̀ sí mi lọ́rùn èmi sọ pé kápá yàn jẹ́ àyànjú wọn tó bá jẹ́ pé ká yanjú wọn yẹn pé pa ni ó bọ́ sí ní máìndì wọ kò sí wàhálà ẹ̀rù wo ló ń bá ẹ ẹni tó bá ní ká má jẹun yó ẹ tàbá múru onítọ̀hún yẹn tá ránṣẹ́ ṣó pọ̀ jù ni ṣó léèwọ̀ ẹ mi ṣe aṣọ kọ́kọ́ fún ẹbí mi tí mo sọ̀rọ̀ wá bí mi pé báwo mo ṣe fẹ́ ṣe báwo ni ọ̀nà tí mo fẹ́ gbígbà tó máa lè ṣe é ṣe. Hmm, ọkùnrin nìwọ náà. ọ̀rọ̀ ọkùnrin là ń sọ yìí àbí ká yanjú nǹkan tó tó wà lẹ́kọ̀ọ́ tó lọ. you have to value your integrity. ṣọ́ọ̀bù tí mo fẹ́ gbà láti jọ ìmú ti sanwó ẹ̀. in fact mami tẹ bá ti rí location tí ṣọ́ọ̀bù yẹn wà kò sí ẹlẹ́sẹ̀ tó ń rìn tí ò ní rí ṣọ́ọ̀bù yẹn ojú títì báyìí ló wà ah kò tiẹ̀ sí bá ni màtà ń bẹ̀ ni. Ọlọ́run ṣé o lọ́wọ́ ẹ o ajé wà máa ta ọkọ mi ẹ̀dá ò ní dá ẹ o. àmín. àmọ́ ṣé ọkọ mi ṣé o ti gba rìsíìtì. Ah, ah, lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo ti san owó báyìí lọ ti fún mi rìsíìtì gbogbo ẹ̀ ti wà documented ah ní problem. yes ma mami mo ń retí alert kan ni olówó kan tí mo. yé yé ẹ gbà mí mami ìyẹn kan ló send message sí mi omi ìmọ̀ nọ́mbà yẹn tẹ́lẹ̀ wọ́n náà ti mọ ibi tí rótì wà bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mà mo ti ń kà òun náà ni àdírẹ́sì yẹn ló sẹ́ndì sí mi yìí. mo sẹ́ndì àdírẹ́sì o ti kà báyìí. sẹ́ndì sí mi. n kò ló wà ọdún obìnrin ni. ṣáàyè sùúrù. Rótìmí lọ bá bóbìnrin lé. gbogbo nígbà tó ń bọ̀ yìí ti ní sùúrù. àmì Rótìmí fi àjẹ. nọ́mbà tó pe ẹyàn yá pé padà pé padà ń sìn. Rótìmí fi àjẹ pe nọ́mbà yẹn padà ó ti tọ́ ọkọ mi wọ́n pe nọ́mbà yẹn padà. rárá kò pe yẹn padà. ní sùúrù ṣáàyè sùúrù kò pe nọ́mbà yẹn kí n gbọ́. Mami, wọ́n ti pa fóònù. Wọ́n ti pa ẹyẹ kìí tún pè lẹ́kọ̀ọ́ sí. Ènìyàn ti pa fóònù, switch off lọ sọ. Ẹ wo mami, mami máa trace address ẹ lọ o. Máa wá lọ́tì mi lọ ní ọdún obìnrin tó wà yẹn ní àti ẹ̀. A jọ máa fi ojú kojú ara wa báyìí ni. Ah, ọkọ mi, abẹ́rẹ́ tó bá lókun ń dì, kò máa kí ń sọnù. Ṣèbó ní ìyá, ó yá pé ìyá rótì mi kì í gbọ́. Bẹ́ẹ̀ ni pé ìyá ẹ̀ kì í gbọ́ pé. Mo ní kò pè. Bẹ́ẹ̀ ni o. mẹ́rin kì àwọn àbẹ ọmọ burúkú tuntun bẹ̀rẹ̀ ìgbà alẹ́ kí ni gbogbo òṣì nípa ta. hello hello ma. báwo ni. ah ẹ wo mi ò wà dáadáa o mi ò wà dáadáa o. Mm-hmm mi ò wá dáadáa màmá ọmọ yín fìyà jẹ mí kí ló dé tọmọ yín fẹ́ fún mi lápá tẹ́ńsọ̀n. gbà gbogbo ni wọ́n ń wá kí ni tún ṣẹlẹ̀. ṣẹlẹ̀ bílíìfù pé látijọ́ tá àmọ́ ibi tí Rótìmí wà ọ̀dọ̀ obìnrin ni Rótìmí ló ń bá sí. ọ̀dọ̀ obìnrin o tó àbèrè. mi ò ṣeré o ẹnì kan ti send address bẹ̀ sí mi sí mo dẹ̀ lọ bẹ̀. ẹ jẹ́ ìgbà. mo kàn ní sọ fún yín ni kí n sọ fún yín kẹ́ lè mọ̀. mami hmm, ẹ jẹ́ gbé báàgì mi mú bọ̀ ṣé nǹkan dé o ṣé ṣé ṣé ṣé wàhálà wà dé báyìí. ṣẹlẹ̀ o ó ti ṣẹlẹ̀ o ìyàwó ẹ̀ ti mọ ibi tó wà o. ṣàdédé ló pè mí sí tó ní ẹnìkan ló ẹnìkan ti. gbé ibi tó wà fún un gbọ́dọ̀ obìnrin ló wà jẹ́ kí mi tẹ ìwà wá nǹkankan kí wá nǹkankan gbélé lọ́wọ́. kò tí ẹ kò farabalẹ̀ rárá tí kò tí wọ́ tètè mọ̀ tó bá ṣe o tó bá fi búlọ̀kù ẹ o ọlọ́run ò ní gbàjẹ́ lẹ́nu ẹ o lórí ibi tó wà yìí sí i tó ń ra láàánú tó ń ṣe báyìí kó àbàbẹ̀ jẹ́ o kó mọ tó bá jẹ́ o sọ̀rọ̀ ni tèmi lè fi ṣáà ti sọ fún ẹ yẹn. Rotimi. I'm in a very, very serious mood. I need an explanation to this call I just received. Rotimi bá mi sọ̀rọ̀. Ṣé ẹ ti ń yọ lẹ́nu ni? Rotimi, ṣe Rotimi. Rotimi. mo dàrú Rotimi Rotimi Rotimi mo gbé láyọ̀ bọ́lábí ta ló wà lẹ́yìn rẹ̀. ó tẹ̀ sí dábẹ́ so ibi bá ní wọ́n wá látijọ́ yìí àbí ìwọ ní god ó àbájọ mi sílé látijọ́ yìí ó wá jókòó sí ibà yìí mo pè é títí títí ò dáhùn Rotimi ṣó dábẹ́ òwò ẹnu ilẹ̀ gbogbo ẹnu ọkọ ṣé lè sùn ló jẹ́ pé Rotimi Rotimi Rotimi ẹ̀wọ̀ tí wọ́n bí kọ̀wọ̀ pa tí mò ń rí jàre ọ̀rí kọ̀ọ̀lẹ́ òwò bí kọ̀wọ̀ tó sùn nínú.

ẹ sọ fáwọn pé bó bá máa jẹ búrẹ́dì yóò fi iṣu ránṣẹ́ sóko. ẹjọ́ pẹ̀lú máa ń là ó kí ni ti pẹ́ ẹ má jẹ́ kó pẹ́ ní má ṣiṣẹ́ yìí bọ̀ ẹ̀yìn láti dín pẹ̀lú ọmọ ìkó lè jẹ́wọ́ ìyá burúkú ojú òtì yìí alágbèrè òṣì ọmọ tẹ tó bí ẹ wá mú mábẹ́ ẹ tẹ̀lé tẹ títí tẹ̀lé pa ọlọ́wà bọ́ni sí ọlọ́wà bọ́ni sí ìyá òṣì ìyá burúkú very wicked woman. nísìnyí oṣù ti gbọ́ yà madam according to your program ó jẹ́ kí ó yẹ wá pé rìtáyà sójà ni jọ̀ọ́ kí ló mọ̀ nípa ikú Rotimi autopsy yẹ kó yé wa wípé poison ló jẹ. sir um, i cook the food èmi ni mo fi oúnjẹ but i never poisoned it that food is meant for both of us kí ni so kò kàn dé iṣẹ́ ó ṣàtìtẹ̀ sọ ọbẹ̀ yẹn lẹ́ẹ̀kan àbí olówà òkè yà mo ti ṣe nǹkan tọkọ mi fẹ́ báyìí ó sì lémi ní kí n máa ṣe oúnjẹ fún àwọn so wà á dé iṣẹ́ ah. ọlọ́run á ayé so mo ṣe dáná yẹn ṣe ló tún ṣe Snapchat mi àbí láti tún send sáwọn tiẹ̀ mo ti gbọ́ now ọbẹ̀ yẹn ti wà òkè so kò dìṣẹ́ kò dẹ̀ ṣe nǹkan tó kù èmi fẹ́ lọ sókè kí n lọ freshen up. Okay. èmi kò wọlé pé kí n lọ freshen up ni kí n lè wá join ní ní dining ló tì mí ṣáájú mi bẹ̀rẹ̀ oúnjẹ ni àdìgbìnà uh, eating out of that food arrange was in Baba I mean looking looking at it from my house possible for me to poison myself. And even Rotimi tá à ń sọ yìí, Rotimi is my husband. What do I start to gain ni pé mo fẹ́ pa? Irú nǹkan tí mo mọ̀ ni mo ti ṣàlàyé tẹ́lẹ̀. Ta ló fún ẹ lọ́kọ̀ wèrè? Ìyá ò ṣe. Ìyá ò fún ìyá àdánù. Ó sì mọ kọ́kọ́lọ́kọ́ ló fi pa. À dúró dúró. Rotimi ò calm down, It's just sùúrù. Yeah, mom sí òun mọ̀ ń pa nǹkan tó o. She doesn't know anything about it. Èmi ni mo send text message sí yín. Ó ní irọ́ ni ẹ́, ẹ̀yin méjì jẹjọ kò sí mi. Ó ní irọ́ òun ni ẹ́. Má dé mi sọ pé wọ́n dín pẹ̀lú yìí. Ah, I will find justice for my husband. Kí ni ẹ fi bí ìpè nù? Ibo lẹ́rù bẹ́ẹ̀ wà. Àtọ́ lẹ́rù èsì ẹni àríwú mi. Èmi ò ní mi ò náwó, èmi ò sí ẹ̀. Àmọ́ ẹ̀mí bá kọ́ sí. stepfather uncle kẹ̀ mi ò tiẹ̀ ẹ́fà lérò pé irú nǹkan báyìí lè ṣẹlẹ̀. ṣe rí ìgbà tá a gan kọ́kọ́ gbọ́ àyà mi já mo wò pé ṣé bí èèyàn ṣe máa ń kú nìyẹn ṣé bí èèyàn ṣe ń kú nìyẹn kọ́lọ́n ṣàbà tẹ̀wọ̀n sáré fẹ́ àdúrà mi nìyẹn gbọ̀ngàn tó kàn ń dùn mí ni pé ah, kí ni reason tí mọ́mì ṣe máa poison wọn ìyẹn ni ò tí ì yé mi. tó ah. ah, lè ṣe máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ wo mọ́mì dáadáa ṣé wọ́n jọ ẹni tó lè pààyàn ni. ọmọ kékeré ló ń ṣe wọ àwa tí délé ayé ó tiẹ̀ tánà àwọn ìrírí kọ̀ọ̀kan wà tẹ́mi náà ti rí sórí tó bá wò dáadáa wọ́n mi lè rò nírò yìí pé èèyàn yẹn ti ń gbóló àwọn ti ń gbóló àwọn ti ń gbóló àwọn pé eléyìí kan ń tọ́ àwọn ni kò nífẹ̀ẹ́ àwọn rárá ìṣọ́ wa kó sínú èèyàn àwò pé kéèyàn kúkú pàdánù tí wọ́n bá pa á lè mọ̀ pé nǹkan tóun jẹ ló òun ló mú mọ́mì tí wọ́n fi pa ọkùnrin yẹn dànù. Hmm. You can't even vouch for her. Okay, ẹ jọ Oyinlayo ń kọ́. Oh láyọ̀ wà ní police custody tí wọ́n interrogate ẹni àdéhùnbí wọ́n ti gbá wọn ọlọ́pàá. kí ló ṣe ní police custody. ẹ wo tọrọ bá rí báyìí. nítorí ọ̀la ni never say never never say never is possible you have to value your integrity. ọmọ ọ̀dọ́ yìí orí ìyá rí kọjá ó lóun ò ní kankan láti sọ rárá ẹ̀rù náà wà nínú tó lọ. àníyàn nìkan kò máa sí níbẹ̀. ó máa ní ló ní láti jẹ́ wípé ó ní kókó nǹkan tó fẹ́ sọ ìjọ ṣé mo lè rí. Oh, how are you? Ṣé ìyàfìyà jẹ́? Um, sir, I want to tell Auntie Fadikemi something confidential. Mm. I can throw more light to this investigation. Ah, okay, go ahead. Right. kágbàlagbà tún máa jẹ́ ẹran jẹ ni tó bá yá sìn tẹ́ran bá dín sùn wá ní láyọ̀ láyọ̀ láyọ̀ láyọ̀ this layo that. ẹ máa wo kó ń ṣe nítorí tí ni mo ṣe nǹkan tí mo ṣe nítorí jígó tí òun wá sọ́dọ̀ yín ló jẹ́ kí n ṣe nǹkan tí mo ṣe máa ìfẹ́ kó lórí burúkú jígólò yẹn kó gbogbo yín lọ ni mo ṣe ṣe bẹ́ẹ̀ bá mi ìjọ. àfọlábí ṣé mo rán ẹ níṣẹ́ ni kí ni ìgbésí ayé mi kí ló ṣe kan ẹ ṣé mi kì í tọ́jú yín tó ni. you are such a hardened criminal. ó tún parọ́ ṣé mọ́mì ló fẹ́ pa yes o stay father ló forí ko ìka. E, èmi. kí ni kò tó sọ pé mo ṣe fún un kí ni mo ṣe fún Afọlábí kí ló dé tó fẹ́ pa mí why me why. mọ́mì kò lè yé yín ó yé mi ó dẹ̀ yá òun láyọ̀ ti jẹ́ kó yé mi wípé wọ́n ti mọ̀ wípé surgery tí mo lọ ṣe lamẹ́ríkà ó ti wà successful and I can live much more longer torí ẹ̀ lọ́ ṣe fẹ́ execute yìí. no uh, Fadékẹ́mi yes surgery ló lọ fún. yes before any changes happen to your will tọ́rọ́ ti mọ̀ wípé àwọn ni next of kin ṣó yà yín lẹ́nu ni ẹ má jẹ́ kó yà yín lẹ́nu mummy ẹ̀yin lè fà á ẹ̀yin lè fà how could you mom how could you ẹ mú àwọn outsider gbé wọn wọlé wọn jẹ́ kó máa darí ayé mi. please don't say that way I may have made a mistake it wasn't intentional. I thought all I could do is to preserve our lineage. ìran mi ni mo ní kí n dáàbò bò Fadékẹ́mi kí gbogbo nǹkan tí mo jíṣẹ́ jìyà fún kó má bọ́ sanwó lọ́wọ́ because the doctor didn't give me any hope. well um, Colonel Adedoyin I'm afraid the CT scan diagnosis is not so good ọmọ yín náà complications tó pọ̀ tẹ bá àwẹ̀ pé ọmọ yín náà underdeveloped part in our body system. underdeveloped part mi ò mọ̀ nípa yẹn o the only thing that is obvious ni wípé she fall sick at all times in fact ó sick jẹ ẹni tó ní sickle cell anemia lọ and that dey ti run series of tests fún the more reason nígbà tí um, um, her previous doctor To advice wípé kí n lọ ṣe CT scan fún lára àwọn testosterone you know, a ṣe blood group àti genotype and ní èjì dẹ̀ are very okay actually that's the main reason tí previous doctor sọ pé kí n lọ ṣe CT scan fún nǹkan tó gbé wa débi nìyẹn kí ni nǹkan tó ṣe gangan doctor. madam ẹ farabalẹ̀ mrka syndrome ten sorry it's a disorder that affect the female and mainly affect the reproductive system condition yẹn ti jẹ́ kí ojú ara ọmọ yín wà underdeveloped well tẹ bá notice ẹ máa rí pé ọmọ yín ò tí ì máa menstruate. yeah kò tí ì menstruate and she's sixteen already. ọmọ yín ní condition kan tá à ń pè ní Meyer Rokitansky Kristauser syndrome. ìwọ madam o. madam ẹ fara balẹ̀ ibi tí mo ṣe yọrọ kọ́ nìyẹn o eh? as a result of this condition Fadékẹ́mi ní ovary but kò ní uterus moreover kidney ẹ wà abnormally formed. tó Fadékẹ́mi nìkan ṣoṣo ni mo bí òun nìkan ṣoṣo kí ni nǹkan tí wọ́n á ṣe báyìí gan kí ni nǹkan kí ni nǹkan tí fẹ́ advice pé kí n ṣe gangan. kọ́nẹ̀ ẹ̀ calm down a máa gbìyànjú tí wàá ní but àwọn cases yìí they are best treated overseas ó sì tún kú tí mo fẹ́ sọ. ẹ kò tí tán. kọ́nẹ̀ tí situation bá ti rí bá a máa ní láti ní sùúrù ni máa dáràn láyé mi o eh, tí mo rò pé ti fàdékẹ́ mi ta ni mo ṣe gbogbo báyìí láyé mi ọlọ́run dókítà kí ni mo fẹ́ ṣe báyìí kí lè fi pé mo lè ṣe. Fadékẹ́mi ní few lumps in her left breast tó lè lead to cancer in the nearest if it is not well taken. cancer. Hey. Hey. And lastly She's suffering from acute lymphocytic leukemia. Eh, hey, eh, doctor, please, please, please, please, please, I've heard enough. Seriously, are you telling me that my daughter is nothing but a walking corpse? not really, but, but... I'm sorry. Afolabi, ṣé mo lóye níṣẹ́? Ṣé mo lóye níṣẹ́? That's okay, that's okay. àrò ti òdìbò ni ọ̀sẹ̀ ní ìfẹ́. Màmá dídá màmá ń fà sẹ́yìn jọ fún bàrà mi bò. Ah, Rántí mi. Ah! Ṣé mo lè rọ́kọ mi mọ́? Bàbá ìdá ṣé mo mi yọ̀ǹda o? Ah! Imú mà níkà o. Imú níkà tó jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ àṣebí. Àti pé pa àwọn pípú yìí bàbá ẹ̀yin náà ni mo á fi ẹjọ́ ọkọ mi sùn lójoojúmọ́ ayé bẹ́ẹ̀ fún mi ní sùúrù àṣọ gbé kan wá báyìí ah, rántí mi ó sọ mi di ọ̀pọ̀ ọ̀sán ó wá di pé ọmọ mi ọmọ mi ò ní bàbá mọ́ ah, bàbá ìyá jẹ́ ọ̀sán tó ń bọ̀ ní ìtọ́jú. sóhun tójú omi tó. ilé ayé ayé àtàwá yìí ìran oríṣiríṣi ló wà ìran kan ìkejì títí dé ìkẹta bí wọ́n ti ṣe nílé. ká ṣohun tó tọ́ torí ọ̀la ni nítorí èmi kọ́ nítorí ọ̀la ni never say never never say never is possible you have to value your integrity you have to value so you are to be prepared to take a beating yeah. from those who have none àníyàn nìkan kò má sí níbẹ̀. àníyàn nìkan kan kò má sí níbẹ̀. rárá bó bá ti dúró nínú fọ́tò ló má bára rẹ̀. ìtọ́jà kan kò kò má sí níbẹ̀. àbábá ń sọ fún ó yẹ ká bàbá díjú ó yẹ ká mọ̀ fúnra irú ìran wo ló kó tira irú ìran wo ni tirẹ̀ o àìfúnra pánṣá ló fi jáná àìfúnra àjà ló fi jìn jọ̀wọ́ ó fúnra kó má bá kábàámọ̀ lẹ́yìn ọ̀la ee. Ah, kò mà sọ́run tó tó yóò lè tán. Ah.